Adá ọpẹ́ púpọ̀ fún Ọlọ́run. A fi ọpẹ́ fún Ọlọ́run. Ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgbẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí àtijọ́ ọlọ́run máa bá àwọn ará ilé rẹ̀. àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà ọjọ́ àkìyàmù pẹ̀lú a ní fẹ́ kí a fi àsìkò wa ṣòfò oríbi tá à a ẹ̀ ní agbárin tí wọ́n ní ká fi sọ̀rọ̀ lónìí tí Ramadan di twenty three tí jẹ́ra fourteen thirty eight ó ṣe déédéé June eighteen two thousand and seventeen ní mọ́sálásí wa ní olómi olúgbọ́pọ̀ àbí òun ni muhasabatu nas muhasabatu nas màá rọra mi. àti àwa tí à ń gbomi àtàwọn mùsùlùmí míì tí tún padà wọn gbọ́ sí tí sì bí ìgbà tó bá dórí kan àtàwọn tí ó ti dé ká gbìyànjú ká lo ìdánilẹ́kọ̀ọ́ yìí kọ́lọ̀ kó ṣe mọ̀lẹ́bí ọdún fún wa. máa dúpẹ́ láti àwọn anábì Ibrahim náà sọ ẹni tí ọba àti tá a bá ti láǹfààní ti wà ní dáwà nàìjíríà wẹ́bsáìtì táwọn èèyàn sì ti ń dánlóòdù ìfàṣẹ si na náà sí ni ìbàgbàgbé Usman dona Affan òun ni òun náà wà dáwà nàìjíríà wẹ́bsáìtì òní iná pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nígbà tá a bá parí iṣẹ́ lórí ẹ̀ òun náà ó ọlọ́run lọ́mọ tí ó fi sórí rẹ̀ ayé àtọ̀ lọ́n kọ́ka ilé ìfún kan nínú ẹ̀. ọlọ́run lọ́mọ ètò èèyàn sọ náà tí ó fi sórí rẹ̀ ayé àtọ̀ bá a fẹ́ sọ náà ọlọ́run jẹ́ ọjọ́ kan náà ìta sọ bá a fi sórí rẹ̀ ayé àtọ̀ kó wá yẹnu sí wa ọlọ́run àlàlá ọ̀dọ̀ owó àtàrà ìlànà náírà ní ọdún. jama sẹ́ẹ̀rí gbogbo tó bá ti jọ mọ́ discussion àti lectures lórí ọ̀rọ̀ ẹ̀mí ó ní bí ìfarabalẹ̀ jẹ́. sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àtúnyà ìnáyà àìkọ̀bí bịara sí wàhálà tá lori ara ó ara wa ń mi emi ẹ̀mí ara ẹwọ ẹnu bàbá àti jí ní ìsìn ajẹ sàárì sàárì a jẹ ara wa tó náà ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà àwọn ẹni ọlọ́run tí wọ́n máa ń gbàgbé ní ọ̀rọ̀ náà tó jẹ́ pé agídí náà fi máa ń jẹ sáré tẹ́ bá lọ ka àwọn àdìgbì nípa àwọn sàádé gan pé àwọn ó ṣe mẹ́rin fi láwòrú tó fi já sí pé àwọn ọ̀fẹ́ ṣe wà àlùfájàrí ni tí wọ́n yàrá pé à ilẹ̀ mọ̀ ti fẹ́ mọ̀ ilẹ̀ ti fẹ́ mọ̀ ilẹ̀ wọn àtàrí lọ jẹ sáré ni wọ́n bá tìlàwọ́ àtàfẹ́ ṣe yẹn mẹ́rin fi náà òun tán fẹ́ ṣe ẹ̀mí lélẹ́yìn òwúlò fún ẹ̀mí wọn yóò jọ máa dáa sí i àwọn ṣe wàhálà lórí ẹ̀mí ṣùgbọ́n àwa lónìí ẹlòmíì ó lè jẹ́ pé forty five minutes ní èjẹ sáré ọ̀tọ̀ ní ọ̀fọ̀ ogun ẹran ọ̀tọ̀ lẹ́jà odò ọ̀tọ̀ ní wàhálà ọ̀tọ̀ lẹ́yìn ọ̀tọ̀ ni wọ́n bá kó tíì wọ́n tún fi jíńjà sínú tíì yẹn nígbà ọba ṣe lẹ́yìn ọ̀sán ọ̀tọ̀ lásìkò tí olóhùn láńgá ọ̀tọ̀ lásìkò tí wọ́n fi aṣọ ọ̀tọ̀ lásìkò tí ṣe tí fọnu òrùtẹ́ káwọn kan kẹ́nu pákó wọn ara fọ níwọ̀n bá pé kẹ́nu ní ọ̀sá ti máa ń rùn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ogún òdòdó kọ́ fẹ́ fọnù lásán lẹ́yìn eléyìí ọ̀tọ̀ ṣẹ́jú bá lò fún abíyá á lò fún abẹ́ ṣẹ̀rí àfaramọ́ ká máa ṣèmára ṣùgbọ́n wàhálà tá à ń ṣe lórí ara wa pọ̀ débi pé ẹ̀mí wa ń dọ̀tí ìyẹn la gbọ́dọ̀ sọ̀ra fún ṣé ẹ wá rí ẹ̀mí òun ló ń drive ara ara ń tiẹ̀ ní tóun ní bùkátà àti ní pé kọ́ jẹun kọ́ wà ní màtótó ọ̀sánra ó tínrín àìsàn ṣe afúnlóògùn wíárà tára bá ní problem gbogbo ayé ó tètè notice ẹ̀ lára èèyàn ṣùgbọ́n tẹ́mi bá ní problem èèyàn díẹ̀ ni máa ń notice ẹ máa wo ẹnìkan ní ìsìn tí ifó bá mu lójú àwọn ìwé àfà ìwé kan ti bẹ̀ wọ́n ń pè ní ìwé báyìí ọmọ wúlò fún ifó tẹ́ bá tẹ́ra ojú yìí ifó ṣe kí ni yọ ọ lọ àyẹ̀nìkó nìkan ti ẹ̀rí ní òun náà tẹ́ ẹ bá tẹ̀ àfẹ́ni kó ní àṣẹ lábẹ́ àṣà ń bẹ tẹ́ ẹ bá fi fi ewé ìlà pàkàn sí tẹ́ ẹ fún ṣe báyìí gbogbo ayé ni wọ́n máa kọ́ lóògùn tí àkàndùn wípúlò tó bá múyàn lọ́wọ́ tó yé yé ó ti réyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún tí ọkọ̀ lórí ti ti nǹkan tẹ́lẹ́gbẹ́ tó ọ̀bà sọ́ra gan ó tún bọ́wọ́ jẹ́ pé tẹ́ bá fi gbogbo pàṣẹ ẹ̀fẹ̀ wá sí tẹ́ fi káwọn díẹ̀ sí a máa wúlò fún àkàndùn ẹlòmíì ò lómi báàsì ni tẹ́ bá ti tọwọ́ bọ̀ ẹlòmíì ò ní kinní kan ni ayọ̀dá ẹlòmíì ò ní gamalé twenty ni àwọn èèyàn máa kọ lóṣìṣì nǹkan ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ní problem èèyàn díẹ̀ nínú fura ìdí ọ̀jẹ̀ kan fura ni pé ń gba àwọn tó tó lè fura làwọn tó bá jẹ́ ní ọlọ́run pé àbọ̀ ọ̀mọ̀ wà á kírun mọ́sálásí náà àbábẹ́bẹ́ sáàfù wájú ní máa ṣe kí ni o ní máa jókòó sí àbọ̀ ọ̀mọ̀ àbọ̀ àbọ̀ àmà sí ó ti bá ogorogba rẹ̀ tán ẹ̀ mọ́tò ń ṣẹlẹ̀ sáà máa ní tojúmọ́ ní màá lù ìyàwó rẹ̀ àbọ̀ àmà àáfàá náà lọ fẹsẹ̀ náà lóòótọ́ ẹ̀lì ọlọ́mọdéọ̀rọ̀ owó dojú ẹ̀ fúrasí mú lágbájá kó ti ń bóra ó mọ̀ sí bóra ó mọ̀ sí jẹ́rìí ó ti ń ṣe fámì o bẹ́ẹ̀ fúrasí ó ti ẹ̀sìn yọ sẹ̀ẹ́lẹ̀ gan kódà ìjáàbù tó ní ìsẹ̀ ó ń transparent gbogbo ọ̀dà wíwà lèèyàn ṣe kíni o lèèyàn rí ń bẹ̀ tí èbá sàwọn ẹni ọlọ́run yóò dé máa fura pé ẹ̀mí ẹ̀ ṣe kíni o ó ti ní problem ìyẹn ló fà á tá a bá ń sọ̀rọ̀ muhasabatu nafs tọ́pìkì ńlá kan ni ìtumọ̀ ẹ̀ ní wípé self evaluation mímọ̀ ṣèṣirò ẹ̀mí ara wa mímọ̀ gbé ẹ̀mí wa sórí òṣùwọ̀n mímọ̀ yẹ ẹ̀mí wa wò from time to time láti gbàdégbà ṣé n tí mò ń ṣe tí mo bá kú lónìí ṣé máa wà nìjẹ̀ náà ṣé ẹ̀mí mi ọ̀ máa pa mí láṣẹ ẹbú ṣé ẹ̀mí mi ò ti sún mi lọ bí àdánwò sẹ́rígbà bá débẹ̀ ẹ máa ra àwọn àmọ̀dọ́ irú fẹ́ ẹ̀gbọ̀n pẹ́mi sí ní problem àsìkò onímọ̀ kẹ́ ń kọ́ńsìdá yín gbìyànjú àti sọmọ aláìsẹ̀ ala ẹ̀mí yóò ti ẹlòmíì lọ síbi wípé bó ṣe kémi náà máa lo four one nine kémi náà gbájú ẹ̀ àjọ ògùn jíìpù ní ìlú yìí wà láìní lọ́dọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wá sáà wà ní ìtìkáàfù ẹ̀mí kan sọ fún pé sọ ọmọ ìgbé níjọ báyìí oníkìní kan báyìí sọ ọmọ ìjọ báyìí olùrí owó báyìí sọ ọmọ ìjọ báyìí tọba fọ pé ẹgbẹ́ gbọ́ngàn ọ̀kadà ní wa ní ìsìn tọba gun ọ̀kadà lásìkò tí ilé ìtura rẹ̀ bá kújọ́ kan ọmọ yòówó tó rè bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ nìkan seven hundred ní ọyá ẹ̀sá ló gbé mi lọ ọlọ́kadà kan gbé mi níjọ kan tí ó lọ mú lọ́nà ìwòrò ó ní àfa mo ti pa tó lé ní twelve thousand lónìí bóòlù ti ta ó ní ẹ̀rí ni ó ní kódà àwọn ọ̀jọ́ látàárọ̀ fídíò ìgbèjì gbèrè mú mú kíní kan kan kan ìwòròwòrò ìyàn méjì three hundred dín ní ó ti lọ six hundred kíní kan seven hundred dín ní ó ó ní nǹkan ìgbẹ́ nìkan lọ lọ gbowó báńkì òun nìkan ọlọ́run tó ń bẹ̀rù kọ́ wọ́n yọ pa òun ní ojú ọ̀nà kí a òun yẹn so lè òun lówó lòun pé wọn mọ́tò òun dọ̀ lójú òun abàdàn ó ní súnta ọ̀pọ̀ fóun. jẹ́mọ́ ó sì fẹ́ inú rẹ̀ ṣe kí ni o ó tó fi ń sọ fẹ́ẹ̀lì èrò tó gbé ẹ̀ wọ́n torí bẹ́ẹ̀ ìjà àfa ni ìgbò ó pọ̀ sí o à mo ti pàdé ẹ̀ lónìí àfa o inú rẹ̀ dùn fóun ṣe kí ni o òun ta bákan náà ni pé tẹ́yìn èèyàn téèyàn bá fà níbi ìtọ́lọ̀ ìwọ gbọ́n mọ̀ wípé wàláì ẹ̀mí mi yìí rọ́bì hàtnáfsì ẹ̀mí èmi jèrè lónìí ṣùgbọ́n ní tí ò bá fura ìjọ́tẹ̀mí rẹ̀ náà bá ṣòwò tí ó jèrè irú ìjọ yìí níjọ́ bọ́já sí pé ṣubú yìí ó sọ lọ sí ìta àti onímọ́tọ́lá sí òkè ìjọ náà ẹ̀mí rẹ̀ kàfàrà ti bá níjọ yẹn ẹ wọ abúlé ìfúnná náà wọn ní kọ́bí ẹlẹ́ni ìsìnkú ìṣáì torí pò ti kànú àdìgbà náà ìwà mọ́tò sọ́là pé máa ń sọ́là lè jama àfìjà máa máa kọ́ mà ní sọ́là ẹ̀ àdìsọ yóò mùsùlùmí ni wà máa súbà àfìjà máa kọ́ kùlà ẹ ń bẹ kí wọn ìṣáì ní kọ́ kó fìdá sí náà fìlà ẹ ń bá wá bá ń náà ìdájì tipu ibùdó bá ti á rí pé ìṣá ìbọmọ òun lọ́wọ́ kò ní sùn gbogbo olùjọ náà ní èké wọn àwọn èèyàn rí ẹ̀mí wọn bá wí torí pẹ̀mí wọn yẹn ló fà wọn ti rọ̀ fún wa ẹ̀mí wọn wọn ṣe wọn ṣe ṣe gbájú ẹ̀ wọn ṣe bóra wọn ṣe lọ́wọ́ wọn ṣe máa wo wọn ṣe máa báyàwó kẹmọ exchange pictures lórí internet ẹ̀mí wọn tí ọ̀dọ̀ sí yẹn kò ní jẹ́ ká lè ṣe bẹ́ẹ̀ ẹ̀mí wọn tí ọ̀dọ̀ sí kò ní jẹ́ ká máa jó ni ká wá máa jó pé wèrè òmúlógò dàwúre ẹ̀mí wọn ọ̀dọ̀ sí kódà sábà gbọ́ nínú mọ́tò wà láì bàrùn yóò dùbà wọn pé irú èṣù wo ni mò ń gbọ́ yìí ẹ̀mí ni tá à ń sọ yìí ẹ̀mí lẹ́nu ní ẹ̀nà pílẹ̀ fúlàní nínú oṣù máa afẹ́ pa fúlàní yẹn jọ fẹ́ẹ̀ lé sí ọba sí ni tàbí kẹ́ sí kíló pẹ̀ sí torí pé ẹ̀mí yẹn bó ṣe gbọ́ fúlàní fúlàní ìtakò kí ni o ìtì ń bẹ lẹ́mìí ẹ̀ ìlọ́jà pé ẹlòmíì ní ẹ̀tọ́ bá gbọ́ wà ẹ̀wò ní ìsìn gbọ́dọ̀ bẹ́ẹ̀ni kan lánàá lórí ọ̀rọ̀ wáàsì ti kú òní wáàsì àwọn èèyàn ọ̀fẹ́ gbọ́ wáàsì mọ́ iṣẹ́ aláwọ̀ àfáà náà ti Nollywood lọ díẹ̀ díẹ̀ ìyàtọ̀ láàrin àti drama ọ̀pọ̀lọpọ̀ eléré tàbí làwọn èèyàn lọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ ti mọ àwọn àfọ olóhùn àwọn àfọ eléré ìtàgé àwọn àfọ àwọn olórin àwọn àfọ àti wọn ò ní tí wọn sọ fáyé lẹ́yìn àwàdà náà ni wọn parí lẹ́jọ́ rọmọbọn lẹ́jọ́ lẹni báyìí ní ìsìn tí ọba ìjọba kẹsẹẹsì wọn wọn ti ta twenty thousand torí àwọn ti kó tìlà àwọn tọ̀ṣun àwọn ti bàdàn àwọn ti kogi wọ́n sáré torí pé kèé ṣe àwọn èèyàn ọ̀fẹ́ gbọ́ wà sí gidi pé a ah, tọ́ba dídí wà sí kíní kan sí kíní kan ṣe lánàá yẹn a ah, ó yin kíní kan bẹ̀ wọ́n bú kíní kan bẹ̀ ó ṣe kíní kan àwọn èèyàn olóyè kó ní mọ́ni òun ní tó ti yẹnì kẹ̀kẹ́ bóòlù ti bá ajáná sí ajáná sí mẹ́ẹ̀ẹ́dógún ló kó wa tọ́ba dídí tó gbé wa lọ́dún ọjọ́ tó ti láti àwọn ọlọ́yẹ̀ tẹ̀lé lé ìní ìtàwọn èèyàn lọ́gùn wá sí mi kèé ṣe pé a ah, wàláì ọlọ́run sàánú àsáà kínú ọ̀rọ̀ ọ̀run náà sọ ń bẹ̀rù lónìí á ọlọ́run ṣàánú o àṣebílẹ̀ àtìyàwó mi ṣe ń gbé ìṣẹ̀mí ayé ìsìláàmù kọ ọlọ́run ṣàánú wa o àṣebá sẹ́ńtírẹ̀lì àwọn ọmọ wa àṣekíyèsí làwọn ìsìláàmù ẹ lọ gba àwọn ọmọ bọ́ọ̀lù lẹ́tọ̀ ẹ wà àwọn pósítà ẹ wá evaluate ẹ kódà mo rò jọ wò pé ọyẹ kárẹ̀ ń jọkọ̀ bí bẹ́ẹ̀ wọn sásọ̀ pages lórí ẹ̀ tí wọ́n analyse the Ramadan lectures on spirituality of Muslims especially in south western Nigeria tẹ́ ẹ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́jọ́ táwọn èèyàn ṣe náà wẹ̀ kò lè rí àwọn èèyàn kò ní máa nì. ìsanwó àwùsà ni pé ká invite àwọn olówó kan donate òkè lẹ́jọ́ làwọn ẹni ìsinmi mọ́tàlásì olówó lọ́wọ́ àtọwà ní. gbogbo adájókòó àìsòlòsì tí bá sọ pé olówó ẹ̀mọ̀ tí wọ́n ti ń bèèrè olówó gbogbo adájókòó iná olówó ni wá ṣùgbọ́n tí bá ní olówó ọjà tí ìgbèrò lọ́wọ́ àbájúta mọ́tàlásì mọ́tìdù lámọ̀tà sí sọ̀rọ̀ sẹ́ńtítọ̀ wo lọ́wọ́ àbí ní ìsìn fẹ́ràn rẹ́bù wo lọ́wọ́ àbí ọwọ́ tá a wà ń bí àwa tá a fẹ́ lọ́rọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run tó bá dáwọ̀ lẹ́jọ́ kí ló pẹ̀ ẹ́ dọ̀dọ̀ ó tẹ̀lé bí ẹ wà máa ka bíi éèkì ẹ wà máa àwọn ọmọ olórin bíi nàìmọye ẹ máa àwọn ọmọ àwọn olójú kíkan àwọn eléyìí sìgá àwọn àwọn náà rò pé àwọn wà

ìtàwọn èèyàn lékún náà nìyẹn sẹ́ẹ̀rẹ́ mi wá yìí ká sọ̀rọ̀ nípa rẹ̀ àníbùkàfà sí àáfàá ní alápákọ́ lọ mọ̀ pé onírànràn ẹ̀mí gangan ló wà a gbọdọ gbọ́yé pé wa yìí kò rí náà ọ nínú àwọn kan tá à ń pè jàmá fi mo pé o ẹ̀mí dáadáa àwọn àfáà nírú ẹ̀mí o lẹ̀mí àwọn ẹni ọlọ́ kọ́lọ́n kò ṣe bẹ́ẹ̀ fẹ́mi àti yín ẹni tọ́kàn rẹ̀ balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹni tọ́já sí wípé nílé ayé ń bì kò sí nǹkan kan tó lè gbé kúrò lọ́dọ̀ ọlọ́run tó bá rí jẹ ọkàn rẹ̀ balẹ̀ sọ́dọ̀ ọlọ́run tí ó rí jẹ ọkàn rẹ̀ balẹ̀ sọ́dọ̀ ọlọ́run tára rẹ̀ bá yá ọkàn rẹ̀ balẹ̀ sọ́dọ̀ ọlọ́run tára rẹ̀ ọba yá ọkàn rẹ̀ balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọkàn ẹ̀ tó balẹ̀ pé tóun bá sì kú lórí dáadáa tóun ń ṣe ọlọ́run tún ní jẹ́ òun yà lọ́rùn. àwọn àfáà tí wọ́n kọ ìtàn wọ́n ní pàtàkì Abdullahi ibn wọ́n nígbà tó kú ọ̀nbẹ nínú wọn wọ́n ní wọ́n kẹ́ gbọ́ tí wọ́n ń sọ yìí nínú Qur'an wọn ló ọlọ́run yá àjàtù anáfùl mùtùmá iná irújìí ìlàrọ̀ bíkìrọ̀ bí àtàmàrò ta fádìkù ní fi ìbàdí wàdìkù ní jàǹdàtì. ọlọ́run àmọ́ gbé ọ̀rọ̀ ní ìwánu kùránì ni pé mo pe anáfùl mùtùmá iná ẹ̀mí tó fọkàn ẹ̀mí gidi ẹ̀mí ọlọ́run tó pé òun ló àní ọ̀pá òun òun ló lè ṣèjẹ́ ẹ̀mú fóun òun ló lè jẹ́ fóun ó ní láárí irú ẹ̀ níyì mo pé o yá àyà tó wá ná sólèmọ̀tòmá iná irújẹ ìlà rọ́bìkì rọ́ọ̀bì yàtà màrúbì jà ẹ̀ níyì ikú ti dé òtí fẹ́ kú ọ̀yá ìlà rọ́bìkì máa lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọba ọba tó ń jọ́sìn fún láyé máa lọ sọ́dọ̀ ọlọ́run rọ́ọ̀bíyà tán màrúbíjà lẹ́ni tọ́lọ́run ti yọ́nú sí tóun náà yọ́nú sí tọ́lọ́run bá máa ṣe fún un afẹ́fẹ́ ìlú ọlẹ́ ilé jẹ́rú ẹ̀ sí ọkọ̀ kàbálẹ̀ ọlọ́run yọ́nú sẹ́mi wa ọlọ́run yọ́nú sẹ́mi èmi àti lẹ́yìn pé máa lọ ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ rọ́bí àtàmà òbí yá fájíkù ìfẹ́ afẹ́rùwọ̀ ẹ̀mí kò síbi kankan tó o lè wà ju ara àwọn ìbáàdí àwọn ẹrúsìn ní tòótọ́ afẹ́kẹ̀ ẹ̀fẹ̀ nìkan yẹpẹrẹ ẹ̀mí àwọn ẹni ọlọ́run ní ọlọ́jà jẹ́kan nínú wọn sẹ́nàfà aláwọn ìbáàdù rahman àwọn ẹrúsìn ọlọ́run ọba rahman àwọn ẹni fọ kíláàsì ní olùjọsìn fọlọ́run yẹn ilé òfìjá sí pé ọlọ́jà jẹ́kan nínú ẹrú ọlọ́run nínú tẹ̀síìrì àfáwá inú kẹfíìrì àfáà nípa nẹ́bí sọ́lọ́lá àlọ́sọ́lá anabi láwọn àyè kan bẹ nínú Quran tọ́já sí pé inú òun dùn fáwọn àyè yẹn púpọ àwọn àyè níbi tọlọ wọn bá ti kí ànábì mọ́ra rẹ tọlọ ti kí ànábì lẹ́rú ẹ tí bá pè sọ christian àwọn ọmọ làwọn ọmọ bàbá oṣù a bá sọ pé ni wá pé ẹrú náà a ti ń ara wa fọlọ àti bá bá pé èèyàn lẹ́rú ẹrú lẹ́ńtọ́já sí kó rẹ̀ olówó tiwa ni tí wọn fẹ́ jẹ́rú ọlọ́run ṣèbó olè jẹ́ public ṣèbó olè jẹ́rú ìjọba ya ṣe ẹrú ìjọba ọ̀rọ̀ máa jọba sábà àjọba tó ọ̀rọ̀ rẹ̀ nípò tí ọlọ́run tó jọba lọ́dọ̀ rẹ dèdèrè olóòlè jẹ́rú ọlọ́run ṣùgbọ́n olè jẹ́rú ìjọba ọ̀dà ń na ní kéésù ẹrú ìjọba tí ọmọ ìjọba ọba di wèrè. ẹrú ọlọ́run là wá tá a bá sọ pé ẹrú ọlọ́run ni wá inú ọlọ́run máa dùn. anábì ó nínú àwọn àyè òun ti nìyẹn ọdọ àwọn asọfún ìbáfẹ bí èsì ẹrú Ọlọ́run kọ ọlọmọ Ọlọ́run lànàbí náà kó sòfò dànù ẹrú Ọlọ́run ní ọgbọ olè ìfẹrú Ọlọ́run kọ ọmọ ẹjẹ pọlù kọ ọmọ ẹjẹ náà ti wà ńlá ẹrú Ọlọ́run ní ṣùgbẹ ìfẹrú Ọlọ́run gidi torí pọ ọmọ àṣẹ náà ọmọ àṣẹ láìlá ìlàlá ọmọ àṣẹ aláwọ àgbà sọtìyẹ ẹrú Ọlọ́run ní ọ whether you agree or not ṣùgbẹ ìfẹrú Ọlọ́run gidi ẹrú Ọlọ́run gidi ni ọ ìwọ tó ọba jẹ́ mùsùlùmí náà ọba máa jẹ́ àbùlá kọ́ ọmọ ẹja fúramẹ́ kọ́ ọmọ ẹja fúrọ́sà tó ọba ti máa ṣe lọ èyí sẹ́rù ọlọ́run gidi ṣùgbọ́n lọ́wọ́ náà ló lówó rẹ̀. Ara rẹ̀ fún ìyẹn Suratul Furqan mímọ́ ni yẹ̀dìọ̀lúwù amẹ́rin tí kò mú bẹ́ẹ̀ tó púpọ̀ tani abudu lọ́yì nàbí yìí náà Muhammad sallallahu alaihi wasallam nígbà fẹ́rù ọlọ́run tó jí lóòrùn tó ń ṣe náà fílà àti nínú tá a fi máa ń jẹ́rú ọlọ́run tó kọ́ ni ká máa ṣe náà fílà lóòrùn rọ̀mọ̀dọ́nà ń kásẹ̀ tó bá tọ̀ lọ́sẹ̀ ẹ̀mẹ́jì á ju náà fílà òru lẹ̀ níjọba rẹ̀ bá ti lè parí náà fílà ẹ̀mí gidi ẹ̀mí dáadáa ìrìjì ìlàrọ̀ bí kí rọ̀bí àtàkùnrin ìyá fájíkùlì ìgbé ìbàdí wàlẹ̀ òlé jàǹdàdì. afẹ́rú ẹ̀mí yìí ni wà wọ àlùjẹ́ náà irú ẹ̀mí dáadáa ọyá àlùjẹ́ náà yá máa lọ́nà àlùjẹ́ náà tẹ́ ẹ bá ti wá wò ni yóò ní ẹ̀mí àwọn ìbáàbò rahmanu ni àwọn ẹrú ọlọ́run tó kọ́ ni tí èmi bá fẹ́kẹ́ mi èmi rí bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ ẹnu lásán ọ̀rọ̀ ọṣẹ́ ni tẹ́ ẹ bá fẹ́ mọ iṣẹ́ tá a ṣe lè kò sásìkò ẹ jẹ́ ká lọ ka súrátùlù kọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ láàbà ìrọ̀rùn bá mi kà láìpẹ́ yẹn Quran chapter twenty five ẹ lọ wo last àwọn last bẹ́ẹ̀ bàtì sọ parí ẹ̀ láti fi tọ́lọ̀ sọ pé ìbáàdùn rahman ẹ bá ń wo àyà yẹn tọ́lọ̀ sọ pé wà ìbáàdùn rahman alẹ́ bí nà ìyàwó alàlàrúbì àwùnà wà ìdá ọ̀pọ̀ bá ọmọ ìjà ìlú nà kọlu sàlámà. bẹ́ẹ̀ láwọn àròyìn kan bẹ níbẹ̀ yẹn kò sásìkò ara àròyìn ẹni pé wọ́n sọ bá fẹ́ jẹ́ ni ọlọ́run ọ̀hún àlọ́jẹ́jẹ́ lórílẹ̀ o ò ní kówó olùjẹ o ò ní ìdàlẹ̀ rú o ò ní ìdàdúgbò láàmú o ò ní máa jí ìrìn o ò ní ya pààyàn o ò ní ya fẹ́yúnfẹ́yún ọmọ lọ jẹ́jẹ́ ni táwọn aláìmọ̀kan sábà fẹ́ máa sọ̀rọ̀ ọbú sí ọ wọ́n fẹ́ máa bú ẹ̀sìn rẹ̀ sàlámà ó tún kí tì wọn àwọn ìbáṣòro àmọ́ wọ́n máa ń ṣe náà sílà lóru èyí tó dáhùn sí ọ̀tá sí ìròyìn ọlọ́rọ̀ sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ìsọ̀rọ̀ láìpẹ́ tó ti dà lọ́kọ̀ sọ̀rọ̀ àwọn ìbáṣòro àmọ́ sálọ́wọ́ kò má tẹ̀sán twenty five láti àyà sùkùkiri dé parí súrà yẹn ẹ rí lọ ara àrò ni wọn ni pé wọn máa ń jí lóru ara àrò ni wọn wípé wọn máa ń tọrọ kọlọ wọn nínú ìyá ana. ara àrò ni wọn wípé wọn máa ń náwó sójú ọ̀nà ọlọ tí wọ́n bá náwó lámúlùsìrì fún wọn náà fà wọn tó ti yé wọ́n máa wà láàárín méjì ni àti wọ́n òòlé òòlera òòlé two hundred naira sí o o o o lè di two hundred o bọ́ọ̀lù o sínú o o àwọn o gbogbo o bá ti dá àwọn o sínú o o lóòótọ́ o o o lọ́wọ́ nínú o rẹ yẹn ìhun náà ló ti máa ná ìyẹn ló sọ pé tọ́ ọba ní pọ̀ wàá ṣe kí wàá ná àwọn ìbáàbò rahman òun èé pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run èé sẹ́bọ̀ òun èé sókè ìbàdàn wọ́n yé sọ̀rọ̀ òbẹ́jì wọ́n yé sọ ọdún eégún pàtó wọ́n sì fi ọdún eégún ìbàdàn lé wọ́n sì fi ẹ̀fẹ́ ní àwẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ ní ẹ̀sìn mùsùlùmí ní oṣù pọ̀ jù wọ́n bá àwọn èsì yìí fún èsì àdúgbò fún ọlọ́dún àwọn mùsùlùmí mọ́mọ́sálásí lásìkò mẹ́bírí tí wọ́n ń sínú sóbíyé àwọn àtìbàdàn torí pé gómìnà wa àti olùbàdàn wa wọ́n ní kọ́mọ́ ṣe ń àwẹ̀ sóbíyé àbí òye tó bá bẹ̀yìn àwẹ̀ ní ìsìn wọ́n bẹ̀rẹ̀ eégún òsì

kódà èyí tó bá jẹ́ dókítọ̀ nínú àwọn ìbáṣọ̀rọ̀ àmọ́ kò ní máa báwọn èèyàn sẹ́yìn orítẹ́ni ọlọ́ọ̀dù wọn lóòótọ́ náà lówó mi orí ṣiṣẹ́ yóò lè mi ìfẹ́ ẹ máa gbówó orí ikú yín lọ ìwọ̀n bá ti bá ní nǹkan ní ìlú àlùbáríkọ ọlọ́run wà fẹ́. <clears throat> wà láyé ẹ̀sìnú àwọn ìbáṣọ̀rọ̀ àmọ́ lè fèrè sí náà torí tá a bá bọ́ síbi ọ̀rọ̀ sí náà wà láyé kápá mẹ́nu. lónìí èèyàn díẹ̀ lọ́la níbi ọ̀rọ̀ sí náà àti pásítọ̀ ọ̀nà wọn lè má mọ̀ ọ̀nà wọn màá mọ̀ ọ̀nà wọn èèyàn díẹ̀ lọ́wọ́ bá là ọlọ́ọ̀dẹ́ ajẹ́ kan náà wọn. tí wọn náà bá ti wá pé òtítọ́ lónìí ọ̀ọ́yá tí bá gbogbo àwọn ọlọ́mọ tó ń wó lápá gbogbo àwọn ọmọ iṣẹ́ rẹ̀ ìwọ lọ̀dá sunday five ẹ̀ ìjòjúmọ́ ní owó wọn lápá èyí tó wò lápá lẹ́ẹ̀kan lọ́fẹ̀ àwọn ọmọ ọlọ́mọ nígbà tó dùn náà ti oṣù lọ́wọ́ fẹ́ jẹ́rú torí bẹ́ẹ̀ ni ìmẹ́lẹ̀ ní rẹ̀ àwọn ìbáàbò ramán yìí sọ ó sì náà. àwọn ìbáàbò ramán tó orí bó ṣe ń wò wọ́n yẹn wè máa jẹ́rìí èké ìdí òdojú wọn wè máa sọ ọ́ sóti yé wè máa àfa àti ìfẹ́ ìtọ́jú ọmọ lájú wáyé sáà máa ìmọ̀ lájú ààrẹ lórí àwọn ìbáàbò ramán yìí gbóni wọn ìgbọ́ta ìgbó fà wọn ìmọ̀ gbọ́ta fúnà wọn ìgbóde fèrè gbogbo àwọn ayé lóyún ayé bímọ àwọn tẹ́ ẹ lórí ìsìláàmù ni wọn orí èsì làwọn náà kọ gbogbo orin tí wọn náà pàjọ gbogbo nípa ti lè nílùú tó ní piano ó ní jìtà ó ní tambore ó ní mùsíkà ìsùnmẹ̀ orin èsì náà gbogbo ẹ̀ wọn ìgbàdùn òfin rere wọn ìgbọ́nù nǹkan ayé fẹ́lẹ́ sóbi àwọn ìbáàbò làwọn ẹ̀ wọ́n mọ̀ gbọ́ kùránì wọ́n mọ̀ gbọ́ kùnú wọ́n mọ̀ gbọ́rọ̀ ọ̀lọ́ wọ́n mọ̀ gbọ́ màsùrọ̀ ọ̀rọ̀ náà làwọn máa ń gbọ́ máa ń gbọ́ láti ìlú ọ̀hún sọ wá rí àwọn ìbáàdùn ramẹ́ ara tó fi mà wọ́n ni wípé tí wọ́n bá gbọ́rọ̀ ọlọ́run yìí padì sí wọn yìí wọ́n máa ń lu ọlọ́run ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àsìkò. ẹ̀mí alákọ̀ọ́kọ́ ni ànáfsùlẹ̀ ẹ̀mí ànátù kìlà pé o àlàwámà ṣé ẹni náà tù náà ẹni dáadáa ni ṣùgbọ́n lẹ́bù yàtọ̀ sí lẹ́bù tọ́lọ́ ń bá mú wa ní nátù mọ̀tùmọ̀ yìí náà ọlọ́run ṣe wá lóore wa bẹ́ẹ̀ náà dáadáa ni òun lẹ́ni tí ń rẹ̀ ẹni tí rẹ̀ lójú ẹni tí ń yóò máa wá fún rẹ̀ pé àà ló ṣe ní irú kí n mọ̀dánwò mo sì lọ fọ́ obìnrin tí ìyàwó mi mo sì lọ wo tí ò kí n wò láfẹ́ sọ gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń dàgbòrò tí wọ́n sọ àwọn àwọn súnà nílẹ̀ Yorùbá ta ní gan pẹ̀lú ara abomi yín ẹ wá ń kà fọ́ra gbogbo àwọn ẹ wá ń fara gbogbo àwọn èèyàn tó ń ṣe dáwà ẹ wá ń àwọn èèyàn bíi àwa wa ṣe kọ́tẹ́ náà ṣe wà láì tẹ́ bá ń bá lọ bá wọn àwa ṣùgbọ́n tẹ́ bá ń lọ bá wọn ẹ̀ lé ní áàpì bátù ẹ̀ torí pé ẹ rí àléébù ara yín títẹ̀ ní mẹ́mọ́ ẹ wá gbogbo mùsùlùmí gbogbo eléyìí gbogbo eléyìí eléyìí ti síbi jẹun ẹ̀ka fara rẹ̀ eléyìí ti súnà ọmọ oníkàwọn èèyàn wá jẹun ẹ̀ka fara rẹ̀ àwọn ìyàwó orí ẹ̀fàyè ni wọ́n lára ilé inú àwọn ìyàwó orí ẹ̀kẹ̀ divorce wọn jọ́ sẹ́ni àtòrígbò tó rọmọ kan tó ọfẹ́ fẹ́ èyí tó tó fẹ́ náà wọ́n nípa àpáta àti ma ìyálé ọ̀nbẹ lájà fún kíni fún ìyàwó ẹ bá ilé àìmọye àwọn ọmọbìnrin jẹ́ gbogbo ń tà ń sọ èsì wọ́n ní wọ́n pé ìdí ìbẹ̀ lọ́wọ́ wa nínú àtòrí burúkú ni sí èsì tẹ́yà ìwà abúlé náà bẹ́ẹ̀ tẹ̀ ń ṣe àwọn tẹ̀ wá ń ti price gan abúlé wá ń dálẹ̀ ní òru kan tó wá ti ti wọn lọ súnà tẹ̀ tó wá lẹ́ẹ̀ fẹ́ ṣe yẹn gan ẹ̀ tó wá bọ́ yé ẹ̀ tó wá farabalẹ̀ fún wa káwọn afẹ́ẹ̀sìn ká ṣàlàyé ìmọ̀ òdodo fún yín sẹ́rẹ́ mi kàtọ́ bá ti wò pé à ah, ẹ̀mí mi lọ́ dáa jù wàá ní problem ẹ̀mí rẹ̀ ò lè jẹ́ pé lọ́ dáa jù ìwọ́kọ̀ dáa jù láyé ìwọ ọ ìtọ́ ẹ̀fọ́ ọlọ́ba rò kọ́ dáa jù láyé tó wá mọ̀ rò mo tó kù síbi kan mo tó kù síbi kan mo tó kù síbi kan anáfù la wá mà tó bá ti ṣe bí ọ̀dà yóò ara rẹ̀ ni ẹ̀mí gidi ni ọlọ́ọ̀dá wa máa búra wa lórí tá a ṣe bí ọ̀dà èyí tá a bá ti tọ́da ká jọra wa lójú ọlọ́run bá wá ń sọ̀rọ̀ ẹ̀mí ẹni yẹn lọ́lọ́wọ́ bá fi ń búra pé mo fi ẹ̀mí yẹn búra ẹ̀mí tọ́já sí pé tọ́ba ṣe ti ọ̀dà yóò bu rẹ̀ tọ́ba tún ṣe tọ́já òní ìjọ rẹ̀ lójú irú ẹ̀mí yẹn ẹ̀mí dáadáa ní ọlọ́run ṣe ní wa bẹ́ẹ̀. jẹ́mọ́ òní mélòó ẹ̀mí kẹta tí màá ti sọ̀rọ̀ torí bíbá ń lọ́pọ̀ mọ́ àtàbàtú náà òní tọ́pù self evaluation self examination mímọ́ ṣe sí ọ̀rọ̀ ẹ̀mí ara wa mímọ́ gbé ẹ̀mí wa lórí àfẹ́ mímọ ma ẹ̀mí ìwà lóòrèkóòrè àwa ń sọrú àwọn ẹ̀mí yẹn ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta ibà ń sí sóràtù Yusuf anafsul amarọtù Yusuf ẹ̀mí tí máa pààyàn láti ẹ̀mí ẹ̀mí tí ó yàn ṣe nǹkan tí ọ̀dà ẹ̀mí yẹn sọ fún ọ pé sọ fún ọ wípé sọ fún ọ pé ìjọba jẹ. ẹ̀mí yẹn sọ fún ọ pé ìyàjẹ̀yàwó rẹ ẹ̀mí yẹn sọ fún ọ pé àfọ̀fọ̀nfọ̀n bẹ̀fọ̀n má lọ kírun àsọ́bà gbogbo tí ọ̀dà lẹ̀mí yẹn ọmọ sọ ọ ìyẹn lànà bí ìwà Yusuf àlẹ́ ìsọlá òun ló ń sọ nínú súrà Anábì Yusuf wa ń sọ pé wà máa ubari unafsi ubari nafa la amárọ̀ tó ń sọ. Sẹ́rí ọ̀nà pọ́pà tó wáyé la amaro àwọn bá a bá lọ lé ẹgbẹ́ òbí ẹ̀dẹ́ ẹ̀mọ́ bá lága ló fi gbé wá. Ó ní fẹ́ rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ méjì ni àwọn àbámu kàkúrú náà sọ. Àwọn kan ní Yusuf ló sọ bẹ́ẹ̀. Àwọn kan ní Zulaika ìtàn yẹn kọ́ la fẹ́ lò púpọ̀ bí kò pété ní tó tẹ̀yìn ẹ̀ àti bàbá Yusufu ìyàwó ọba adó ní ìmúrasòlà bíbí sọ̀rọ̀ ọmọ bàbá anásùn kọ́ṣàkófà gbà ìyàwó ọjọ́ òní yẹn tó padà ìyàwó àná ní Yusuf tẹ́lá ndị ká máa sọ̀ra nǹkan ní ìfò ẹ̀sìn ọlọ́run lè padà kádàrà kékeré náà ní ọjà ọmọ ọlọ́run tó ẹwà wá wo yusuf kó tó wá báyàwó yẹn lè sìnà jẹ òní sọkàn ọba wọn lóò ṣe rẹ ẹni bú ni torí wọn náà máa tó tó kọ́ wọlé o ti tó ti yé tọ́ba ti á lọ ọ̀dì kan ti pẹ́ ó tún lọ́dọ̀ wọn ó tún segin nìkan tó o segin nìkan ara rẹ kó àwọn òun ti yóò gbé o torí nínú rọ́bì sí dínú àhábù ìláyà mímọ́ tẹ̀lé ọ̀rọ̀ náà ní ilé ẹ̀wọ̀n mo nífẹ̀ẹ́ ẹ̀wọ̀n ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n á ṣe lọ. àwọn tó lábẹ́bí Yúsùfù ló sọ bẹ́ẹ̀ nínú àwọn onífẹ̀ẹ́fẹ́ tá a bá sùn bẹ́ẹ̀ àtàbẹ́bí Yúsùfù bí wà máa ń bá rí ìnáfí mi ò fọ ẹ̀mí mi mọ́ I'm not exonerating myself kìí ṣe pé mi náà ń sọ pé mo dá kìí ṣe pé mo léèyàn gidi nílé sọ torí pé iná nafsa la àmárọ̀ fún mi. Ah, a jọmọ ẹ má ṣe ń sàn yín jẹ ẹ̀mí a máa pààyàn láfẹ̀ẹ́ bú ẹ̀mí fẹ́ ní kébì náà ó fèsì náà sóye ilá márọ̀ ìmọ̀rọ̀ bíi àfẹ̀mí tọ́ba já sí pọ́nmọ̀ ọba lọ́sàánú torí àwọn àfáà ní máa yẹ ó lè túmọ̀ mọ́sù lè túmọ̀ àpá èmi ọmọ tẹ̀sí ìlàdí máa yọ ìwé lẹ́yìn. àlùmọ́yìn àfẹ́nitọ́lọ́ ọba sàánú nìkan ńlọlọ́run ní kẹ́mi ọmọ ṣe kí ni kọ́mọ̀ pàlásẹ̀ ẹ̀kún tá a bá tú bá. tá a bá ní July ká lọ sọ bẹ́ẹ̀ àti lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ ti lọ tán fọwọ́ àdìgbọ́ lọ fẹ́ fòdodo wọn lọ́wọ́ ni wàá máa ń wù bá rẹ̀ wò náà sí èmi náà sọ pé mo dá mi sọ pé èèyàn gidi ni mí ṣùgbọ́n ẹ má dìde sí èèyàn gbogbo èèyàn sọ pé èèyàn gbogbo náà. àtẹ́kọ̀ọ́ ọmọdé nìkan tó bá fọ́ tá a bá sùn lọ́nà méjèèjì ó lẹ́kọ̀ọ́ tá a bá ní sùn láyé ká ló sọ bẹ́ẹ̀ o lè rẹ́ni nǹkan kó saburú kèé bẹ́ẹ̀ saláburú wà láì má rí sí pé bọ́yọ̀ wà á sọ pé èèyàn bú ni ẹ̀mí rẹ̀ ló fa fáwà rẹ̀ ẹni tó dùn pé kèé saburú ẹ̀mí wá fa láṣọ ẹbí àrí á bá a bá a fi nínú gbàgbó títí mo náà sọ pé kó bí lóyún àbẹ́ èsì màlẹ́kà o ti gbá àbá àtúgbò kéde màláìkà ti a bí sísá ẹni wọn lè dáàbò wàlẹ́ ìtọ́nà sálámù tí wọ́n máa rẹ jùlẹ̀ báyìí téèyàn nífẹ̀ẹ́ lójú wọn gẹ́ Ah, àtàwọn náà lè lóyún láì sí ẹgbẹ́ sáfìdì nìka ìkàfà iná nọ́fà là kan ní sóòrè sóòrè rẹ́nì kankan já sí wípé kò tètè náà rí láyé ẹ̀ ọ̀dẹ̀ ń sọ́ra ohun òní ìsì ẹni tí mò ń sọ yìí ní ìmọ̀ ṣùgbọ́n pè mí lórí ọ̀rẹ́ rẹ̀ kan ló ní kó pè mí graduate university ni ọ wà wa Nàìjíríà kí ni dáa ọ wà nú àwọn sọ máa ń darí ẹgbẹ́ ọ̀dọ́ ọ̀hún léèwé èṣù bá lù níjọ́ tá àwọn ìyọ́ bá lọ ọ̀dọ̀ brọ́dá ẹ̀ tó fẹ́ẹ́ fẹ́ gangan ní òkè ṣe boyfriend ẹ̀ tó fẹ́ẹ́ fẹ́ gangan ṣùgbọ́n wọ́n èsè gbogbo bọ́ọ̀yẹ kan ṣe wọ́n lọ ọ̀dọ̀ àbáyé alábárí àwọn méjèèjì làbá àbá lọ́lá làtà ọwọ́ kúkú látẹ ẹ̀ ẹ̀ lórí gbogbo ìjọba ọlọ́ọ̀bá ní ìnáma amúlùmí ìdáhàrọ̀ àwọn ọmọdé ìtijọ́ yẹn lẹ̀ sínú dáàbì mi mo fẹ́ lò ju ìwé kan tí mò ń kọ́ lọ́wọ́ pẹ̀lú pàmíṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní kẹ̀ ní sọ́nà bẹ́ẹ̀ bá lọ ìyàtọ̀ bá mọ́ sí kéèsì wọn àti nínú àfẹ́ ní ìbẹ̀rẹ̀ wà láyé ní ẹwà sọ̀tà yìí. ẹ ẹ bẹ́ẹ̀ àti lọ́kọ́lọ́ bẹ́ẹ̀ kan wà láyé olóyún wọ́n padà lọ́wọ́ tó bù ní tù lẹ́yìn ìgbà tó bẹ́ẹ̀ para gbọ́ pé á ah, irú òun irú rẹ̀ lọ́wọ́ ajẹ́wọ̀ lè ka wọ́n para tọ́lá wà lẹ́sìn wọn fúlọ̀ gbà tó o bá tún para rẹ̀ wà láì owó wọn lọ́dọ̀ lọ. àdìsí bẹ lórí ẹ̀ tó o bẹ ètò para rẹ̀ o fún ma para rẹ̀ nù má para rẹ̀ o o ò ṣe ṣíríkù o sótìyé èsù ló lú ọ ẹni ọlọ́run náà sì ni ọ ìmọ̀ẹ́nì ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n àsìkò tó o ṣe sì náà láti ìgbà gbogbo wọn bọ́ ọmọ bóde sọmọ rí ọ̀rọ̀ yóò ní mọ́rin méjìlá àwọn obìnrin ẹjẹ́ máa fi ẹ̀yin tẹ́ ẹ bá darí omi ìwọ títà ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ ọmọ sẹ́kọ́ndì sùn àwọn ọmọdé ló ti ní báyà gèlèsè gèlèsè ọwọ́ àròkọ onímọ̀ ẹni ọmọ ọlọ́mọ ó fèsì náà àbá alẹ́ ẹgbẹ́ ńjìlá ní àwọn obìnrin àní ìrìjà náà kan ńjìlá náà gbọ́dọ̀ sọ́ra rẹ̀ mọ́tò ń kọ̀rọ̀ pẹ̀lú mi èsù lè lù ọ́ ó lè gbára tí ó wọlé ó lè gbára tí ẹ náà wọlé tó fi yé ọwọ́ ẹ̀kan wà láì òdùnú títà ìwà fẹ́ parẹ́ lọ́dẹ̀ kan ní oṣù láwùjọ báyìí làwọn báyìí pàdé adìrìntàdé ìfẹ́ ṣe ìfẹ́ ṣe ìfẹ́ ṣe sọ̀rọ̀ àforíjì náà dọ̀lọ́ sórí tó ṣe wà láyé mẹ́rin yóò fàpadà tọ́rọ̀ tó wà náà àdìgbò láyé ẹ̀sìn ìzáni fún náà yẹ́sìn wà ó wà mọ́ àtẹ́gbà tó ń tẹ̀sí náà wọ́n ká mẹ́rin nìkó o fẹ́ fẹ́ odò yóò yí mẹ́rin padà sí ọ̀la ẹni ẹtí bí mẹ́rin ìsìn ẹ̀dẹ̀ tó wọn àtàfẹ́ yẹn padà fẹ́ra wọn ṣùgbọ́n àwọn tó mọ̀ ló mọ̀ tó ti yé nìsín ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ tó ti lóyún tọ́ra àtọ́ wọn ni wọ́n sáré sùn láti bo ilé ìdí ẹ̀sẹ̀ tẹ́ ẹ dání sọ fún àwọn ọmọ màmá rẹ ní ọlọ́wọ́ àwọn ọ̀bẹ ti di ọlọ́wọ́ ẹ sáré àríyànjú fún kàbáyì kàbáyì kàbáyì sọ wá abala ọtọ náà aláforíjì ní ọlọ́run tọ̀tọ̀rọ̀ àforíjì tó ọba para rẹ ó fòfò lọ́dọ̀ ọlọ́run ní o ìdí òjì ọ̀pá rẹ tó lóun náà ti fẹ́ ti gbé ẹ̀fọ́ ìwọ́ wa mà sí oríṣi yẹn wàhálà ẹ̀ tí wọ́n sọ ìní èrí sẹ́ni aburú kankan wa mo rí sí pé àsìkò tó fi aburú ni o èṣù lò ní láti

kánísù láyé ká lọ́ bá sọ bẹ́ẹ̀ àti ìnà nọ́fà là máa rọ̀ fún yusuf èyí tí mo ní yusuf wọn bá mi ṣe kì í sẹ̀ ní ẹ̀mí ẹ̀mí èmi ẹ̀ tẹ̀tẹ̀ báwo ká lọ́sọ̀ lọ́sọ̀ láyé ká lọ́sọ̀ bẹ́ẹ̀ ẹ wo àwọn obìnrin náà fi ń ṣe yẹ̀yẹ́ adẹ́gbàgbé ni wọ́n ta ń bèrè yẹ ìwọ tó ń fi yàn ṣe yẹ lórí ẹ̀ṣẹ̀ kan tó fẹ̀ pàápàá tó fi túbá lọ́dọ̀ ọlọ́run onídìkọ̀ ọ̀fẹ́ wọn ọlọ́run ọ̀fẹ́ máa ń ran ọlọ́run létí tọ́lọ́run ti parí ká sọ́ra àwọn èèyàn ti ń tí ọ̀gá àkọjá ọ̀dẹ̀ tí wọ́n ti tètè lọ mọ́tò náà létí mọ́ ìwọ náà àbá <laughs> ní tó yẹ àkàtọ̀ ah, wọn rọ ó ti tú bá mú mọ́tò náà létí tó yà bí òye tó ọba tó létí ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ máa bínú àwọn tó àbí sọ̀lá

ọlọ́run tó lè dé èèyàn bí àdàbí ìṣubú yé parí ọlọ́run lágbára kọjá ṣùgbọ́n kò ní ṣe kéde orí ìdáná à tọ́lọ́ bá bẹ́ẹ̀ bí ìṣubú ẹwà àdánwò ti pọ̀jù láyé ẹwà àwọn táwọn lẹ́wà àwọn àlẹ́wà ẹwà táwọn obìnrin rí makeup reason natural beauty wà láàrin bí jáde wọ́n rí wà fún mi àti fún ẹ ọlọ́run eléyìí èsè èèyàn o eléyìí o wọ́n ti dé ká wọn dààmú àmọ́ báwọn ti dé ká sọ́ọ̀lẹ̀ wọ́n rí ní sùlẹ̀ kí wọ́n ṣe kí ni o wọ́n dé ká ìyá sì rí ojoojúmọ́ ọwọ́ aná ọkọ̀ ìwé ẹ wá fún pé èèyàn tó sùn yá kan lè yẹn gbọ́ kọ́ lè yàn ẹni tó ń bá ẹwà ó ní ọkẹ̀ ìwá rílẹ̀ ẹgbẹ́ ta tó bá jẹ́ pẹ́lú ṣìgbà ni ẹ ti pa Yúsúfù gẹ̀bí àwàlẹ́ ọgbọ̀n oṣù tìmẹ́ ni lágídí ń tọ́ fàánù iná nafsa la àmọ́rọ̀ kan ìṣe ẹ̀rí àmọ́ ìpànìyàn láti ẹbù tẹ́ wá rẹ̀ ní ẹ̀rí ẹ̀kẹta ìlọ́wà burúkú kọ̀ wá fẹ́ tí ò ní gbogbo àwọn pè ní lédè gbogbo ní ilẹ̀ ní ti ní ẹ bá lọ́rọ̀ òní wà lẹ́rùn parọ́ ìjọ kan ó ti ṣẹlẹ̀ sí ọ orí bẹ́ẹ̀ ni èrè òní

fọ́ọ̀fù àìsàn tẹ́lẹ̀ ọkọ̀ ọkọ̀ fẹ́ẹ́ lóògùn ọ̀nà sí fọ́ọ̀sù ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ mẹ́ta mẹ́rin márùn kódà ẹ kéde tó lọ́wọ́ àti ìtẹ́yí náà nìyẹn bóyá àti ọ̀padà lọ ṣe irú tó torí ẹ̀fẹ́ parẹ́ iná lọ́padà wá lọ ṣe. ẹ̀kọ́ mi yé ní ẹbí kan lọ́wọ́ ọ̀lẹ́ máa ń pé lọ́dọ̀ rẹ̀ wọ́n kó mọ́tọ́lá ẹ̀rí ìjọba ní pé kọ́ àkáǹtì kọ́ ọ̀dọ́gbọ́n yí ibi tọ́jú 1000 one thousand kó kún two hundred ọwọ́ afẹ́ dọ́gbọ́n sí ẹ̀mí burúkú lò tọ́ ọ̀dẹ́ dọ́kítọ̀ rẹ̀ kọ́ ọ̀dọ́gbọ́n bá mọ́sálásí já àdámà lójú ń fi wọn. wọ́n pọ̀ ní kọ́ńtàtọ̀ wọ́n ní fún ibì kan ọwọ́ àròkè ti bá wò jama àti ká máa sọ ẹ̀mí wa ìyẹn ló wá fa muhasabatu náà a máa wá tutù rẹ̀ ní ara wa àfa àwa ibnu al-hajj wọ́n ní sẹ́yìn rí bá a bá sọ̀rọ̀ muhasabatu náà wọ́n lòun náà ní habsul anfas wà dọ́ktul hawa wà ní ayatul awqat wà ní sáwùlì mùsùlùmí àfa àwa ibnu al-hajj wọ́n ní nǹkan mẹ́rin òun náà ni ti ń jẹ́ ara wa jama sẹ́ẹ̀rí tá sọ ni mo ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ pé à dé báyìí àmọ́ wa mú díẹ̀ díẹ̀ àfáwọ̀ hajj yìí nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wa wọ́n ní nǹkan alákọ̀ọ́kọ́ yẹn òun ni kí ni habsul anfa ni jama bá a ṣe lè ṣe kí ni bá a ṣe lè mú ẹ̀mí wa sáàpò níjànú pé ìwé ẹ̀mí yìí mi ì fẹ́ kó o ṣe ní tí ọ̀dà ìwé ẹ̀mí yìí tọ́lọ́run ni mo fẹ́ kó o ṣe èèyàn gbọ́dọ̀ lè kó ẹ̀mí rẹ̀ ń jànú pẹ̀lú pé tá sọ pé èèyàn hà bá sàn kan wà á sélé mọ́ sísélé máa bá a wá gbà òun ni pé o ò ní jẹ́kẹ̀mí rẹ̀ o lè ṣe ní tó wù ọ́ ní tó bá wù Ọlọ́run ló máa ṣe sẹ̀nùpá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àdúníyá sí jínú ní mọ́mìn ilé ayé tẹ́lẹ̀ ẹ̀wọ̀n ní fáwọn afá adólùgbàgbọ́ òdodo tọ́balẹ̀ yẹn wà lẹ́wọ̀n tẹ́lẹ̀wọ̀n ní freedom ìtumẹ̀ àwa mùsùlùmí we are not prisoner àìsẹ̀ lẹ́wọ̀n ṣùgbọ́n tó ń sọ fún wa ni pé tẹ́lẹ̀ lè jẹ lẹ́dẹ̀ nígbà tá à ń bọ̀ wá bí láàárọ̀ ilé ìsìn nítòsí kan di àwọn Ìgbò wà lọ́nà alẹ́ṣẹ̀ lọ́yẹ̀ ní àtàbà ni wàhálà ìmọ̀tẹ́ ọtí ilẹ̀ náà mo ti lọ àbáyìsá bẹ́ẹ̀ náà ẹ̀rẹ́ àwọn ọmọ pé nínú àwẹ̀ tẹ́ ẹ bá tó ní eléwọ́ làwùjá lóòótọ́ sí máa fa wàhálà tẹ́lẹ̀ gán ṣe rí wàhálà ẹ̀mí ìmí pọ̀ tó bá sọ bẹ́ẹ̀ làwùjá ó lè di wàhálà àbá wọ́n fẹ́ kú dàlẹ́ lọ gidi south gbogbo ẹ̀ tán fẹ́ lẹ̀ gidi tán yọ síkẹ̀ mo ní à nínú àwẹ̀ lóòótọ́ ìyẹn lè má jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àti ìṣèlérí ẹ̀ mọ́rò pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan ń ṣe tọ́lọ́ lásìkò kò yẹ ká máa ṣe tí ọmọ bí ìgbà kéèyàn máa máa wá wàhálà tọba fẹ́ mu tí rẹ ò lè mú nu yàrá rẹ wọn ọ́fíìsì náà ti mú náà fẹ́fà jẹ́ ara rẹ̀ gidi pẹ̀lú yéè masha allah torí pé mi iṣẹ́ mi lè mu tí kódà kọ́ mọ̀ jẹ̀nu àwẹ̀ ṣé mo lè máa búra ṣé mo lè máa lọ ṣe sìnà ṣé mo lè máa dìbò bí káàkiri ìfi jẹ́ bẹ́ẹ̀ nù kéèyàn ó lè kó ẹ̀mí èèyàn kéèyàn ò dáná wà dọ́kítọ̀lù àwa sẹ́ni jíjẹ́ àwa òun ni àwọn ọ́gáǹsì márùn-ún ti gbogbo àtìmọ̀ àwọn awa àwọn sẹ́ńsìsì kan fẹ́ pé látẹ̀rí ìfẹ́ ara rẹ̀ òun ni níta fi ń ríran ojú mi kì í sọ kì í mọ̀ lè ríran èyí ò ní èyí organs of sin bákan náà tí mo fi ń gbọ́rọ̀ etí mi mi gbọ́ fújì mi máa sọ àbí òye ẹnu mi tí mo fi ń sọ̀rọ̀ mo gbọ́dọ̀ sọ ní tí mo fi ń fìlì nǹkan mo gbọ́dọ̀ sọ ibi tí mo rìn <coughs> ibi lọ mo gbọ́dọ̀ sọ ibi tí mo ń fọpọlọ mi ń rò mo gbọ́dọ̀ sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn àwọn ara wa yìí àwọn a ti ń jẹ́ èèyàn lára wa ni a gbọ́dọ̀ sọ wàrẹ̀ ayatollah àsìkò wa sísọ àsìkò ara ti ara bá ń fèsò rẹ̀ ní ara wa òun ni ọ̀rọ̀ time management bó o la fi lásìkò wa nígbà tẹ ẹ bá ra wọn mùsùlùmí nínú ìṣòro tá a ní lónìí tẹ ọlọ́pọ̀lọpọ̀ wa a lọ kàwé bí responsibility dáadáa tẹ ẹ rá wọn àwọn Júù lágbàáyé wọ́n fẹ́ wéèsì àtùpà wa mùsùlùmí wọ́n dẹ̀ fẹ́ wíkìn wa spiritually wọ́n fẹ́ ká lẹ nígbàgbọ́ fẹ́ rí ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ lọ wò èmi wà nínú àwọn tọ́ta kò bọ́ọ̀lù so tọ́ba jẹ́ bọ́ọ̀lù paaki ń gba àti ìṣèlúyà bọ̀ àsìkò díẹ̀ ló fi máa gba ṣùgbọ́n bọ́ọ̀lù eléyìí tó ti lóní yìí bàbá wa àwọn àáfàá ní pé wò ni ẹ wo tí bọ́ọ̀lù ti báyé jẹ́dé owó táwọn èèyàn fi ń wo bọ́ọ̀lù owó sanwó lórí tó fẹ́ wo bọ́ọ̀lù lásán owó fi ń lórí bọ́ọ̀lù bí united gẹ́gẹ́ kan áfíríkà fẹ́lẹ́ kan nation àsìkò fún ẹ̀ka àwọn bọ́ọ̀lù nìkan ní ojúmọ̀ ní bọ́ọ̀lù ní gbogbo àdúgbò dstv center fún òjé ni ó sùn àdúgbò kan ọmọ ìyá wa kan gbé nínú center wa wà níbi ẹ̀yìn eléyẹ ó ní lálẹ́ ìwọ̀n wò bọ́ọ̀lù bẹ́ẹ̀ bí àrándì lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọn bọ́ọ̀lù bá ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ọmọ kékeré ọmọ tó sùn ọmọ kẹ̀jì látòjú oorun ọmọ sì ń sá lọ ọlọ́ọ̀dẹ ọ̀dẹ kọ́mọ yẹn lọ forí sọ̀rọ̀ kiri ó fún ọmọ yẹn fún jọ yẹn ọmọ yẹn ọ̀ bíbà sí ìjọkẹ́ ariwo tó pa yẹn ẹ̀mọ́ ọmọ èké látòjú oorun ọmọ kẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ kẹ̀ sáré lọ ni ọmọ àwọn òbí ẹ̀kẹ́ ní ọmọ ní kí ló dé. yanni àwọn ọgbà lè dùn ilé burúkú nílé ilé fáàmù nínú àwọn olèsàn rọ́ọ̀bù nílùú wọ́n lu àwọn sẹ́ńtàṣà tí wo bọ́ọ̀lù yẹn wọ́n bọ́ọ̀lù mọ́kànlá wọ́n ti wọ́n bọ́ọ̀lù báyìí wọ́n bá wọn wọ́n wọ́n bá àwọn àdúgbò kan lónìí wọn ò gba bí wọn láwọn ẹsẹ̀ èsì kan fẹ́ pé àwọn akọ́jẹ́ airlines àwọn ọ̀pá àyígbá becoming a stranger as I am mo níwèé yẹn lé lọ́wọ́ ẹ̀yìn ìwé wọn kó àwọn ọ̀rọ̀ kan ìkan nínú àwọn agbábọ́ọ̀lù ó sì kọ́ bẹ̀ pé àwọn mùsùlùmí inú wọn máa ń bí òun pé tóun bá wà pẹ̀lú mùsùlùmí ọwọ́ àwọn fáǹsì òun ni òun ọba tí pop flat bóun ṣe pop flight òun ò tiẹ̀ fẹ́ kí mùsùlùmí ọwọ́ àwọn fáǹsì òun rárá àwọn tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ wọn ìmọ̀ràn ọ̀rọ̀ ọ̀sọ̀dẹ̀ ìgbà mú èèyàn bá kàjáde lóṣù sọ́ọ̀nù wọ́n àwọn tẹ́lẹ̀ tó fẹ́ẹ̀ níbẹ̀ wọ́n kó ìlà yín wọ́n kó ìrẹ̀ sí yín wọ́n fẹ́ fàṣùkò oníṣòfò wọ́n kó oníṣòfò ọpọlọ yín wọ́n àfìṣòfò mùsùlùmí lórí tó bu wákàtí mẹ́jọ wo bọ́ọ̀lù yóò di etí àwọn àti analáìsẹ̀ ah sórí kánikẹ́ bá bá tù mí ìgbà gbò báyìí kánikẹ́ bá bá fẹ́rù dẹ̀dẹ̀rẹ̀ àwọn ọ̀tá àdẹ́rẹ́ rẹ̀ gé isa flam ọwọ́ wa ti gé ni o ó ti rẹ̀ wọ́n ó rẹ̀ gé gbọ́ the language world understands èdè tí gbogbo ayé òye tí màmá àwọn ìṣẹ̀lẹ̀ bára wọn jà yíbo haúsá alájẹ ti bọ́ọ̀lù wọ́n tẹ̀lé àti wọn dọ̀rẹ̀ wọn dọ̀rẹ̀ ìtọ́fẹ́ ẹ̀sìn náà ni. alimoyim rí ayatollah ọkọ nínú àsìkò wa lónìí ẹ ti bọ́ọ̀lù lẹ̀ gbogbo kálukú wa àwọn ẹ̀yà ayé ẹran yóò ṣogbo òbúkọ dúdú ámbà nínú onírù àkóbáwà yìí di gbogbo àwọn eré ebú tá a máa rí pósà rẹ̀ tá a máa ń lẹ̀ èmi èèwò ọlọ́run sì ń dé wọn láyé ìdíjú máa yìí ọlọ́run sì ń dé lásìkò rẹ̀ mọ́sẹ̀ ní ayé yìí

àwọn èèyàn dáadáa ló ti jẹ́ bẹ́ẹ̀ lọ ó sọ̀rọ̀ pé àwọn tọ́jú eré wọn ò jẹ́ kárátà dìdí láyé kárátà fún wọn bẹ́ẹ̀ wọ́n á àwọn eré burúkú bẹ́ẹ̀ lọ tí wọ́n ṣe ẹran yóò ṣogbo ayé dúdú sàwòrò gbogbo àwọn eré wọn láì wò lásán pẹ̀lú ó sọ̀rọ̀ pé ẹran yóò ṣogbo kan bẹ́ẹ̀ nú eré wọn iṣẹ́ ẹbú kan ni ó sì máa ṣe gbogbo ni wọ́n báyìí ìwọ́n fẹ́ẹ́ báyìí sọ nínú tíra àwọn alimadikal wàá dènà sí kọ́ ọmọ hàn fàsìkò rẹ ṣoko ẹwọ bá sọ àmọ́sálásí òun ti láwà tọ́lọ́ ń bá di ọ́ the last ten days ọmọ bá ọ̀fọ́ kẹta àti èso olùsè wà láì sẹ́nu ọdún òní dùn mo lù mọ́sálásí mò ń ka kùránì mò ń sẹ́nà fílọ̀ wò mò ń sàkà tó bá rẹ̀ níbi ẹ̀ màá sùn mo tún sàdúà mo sàṣàlásù mo ṣe láì láì làlá mo parí kùránì ẹ̀yọkàn láàrin jọ́ mẹ́ta mo parí kùránì yẹ báyìí láàrin jọ́ mẹ́wàá inú òde ó dọ̀lọ́dọ̀ ọlọ́run sọ́ba abiyá tó bọ̀ lọ́la àsìkò rẹ̀ ah mọ́mọ́ wo bọ́ọ̀lù náà mo wo fídíò yorùbá ju nǹkan mi lọ mọ́ máa ń rajú kí ni o mọ̀ á sábà ó ṣèṣì rẹ̀ ní ara rẹ̀ àsára ń tá a fẹ́ ṣèṣì rò rẹ̀ á yá fúlà àwòkọ́ àsìkò wa a gbọ́dọ̀ sọ bó o la ṣe lówó jama o di nǹkan mélòó báyìí ní o di nǹkan mẹ́ta ẹlẹ́kẹrin wà ní wà ìsáàrù ìmọ̀hìmá wà ìsáàrù àìmọ̀hìmá èyí ò ní pé ká bọ́lá fáwọn nǹkan tó pàtàkì mùsùlùmí ọ̀bẹ ti priorities german àwọn tó bá pàtàkì kágbọ́ lásán ara ti ń jẹ́ mọ̀ ásábà nìyẹn ó lásìkò ó fẹ́ ṣe nǹkan méjì ó wò pé èwo lọ́lọ́lá jù èwo ló súnmọ́ sọlọ́run jẹ́ mẹ́wò wọ́n play bọ́ọ̀lù kan dé òní ọgbọ́n sásìkò ṣáì mọ́sálásí dá àwọn èèyàn wá kírun ọlọ́run bá pè ọ́ àwọn oníbọ́ọ̀lù náà pè ọ́ priorities méjì àti èwo ló yẹ kó ọgbọ́n jù àsọ̀lá ọgbọ́lá fún bọ́ọ̀lù kọ̀wá ọ̀nà ó tún wá ń gbàdúrà lọ́wọ́ ti fátáwá tẹ̀lé ẹ̀yìn àtìs ẹ̀rọ tí ẹ̀ bá kíṣà iná lágbo mọ́kànlá náà kò tí ì pọ̀ ju mo ní ẹ̀ tètè rìn ó kíṣà ìlágbo mọ́kànlá nítorí bọ́ọ̀lù ó tún dáa kí ó láwọn náà pọ̀ táwọn bọ́ọ̀lù àwọn ó kì í ní jẹ̀mọ́ àsìkò tí wọ́n tọ́ pè é gan orúkọ ẹ̀rù tó lóore jù nínú tá a kí àkọ́kọ́ àsìkò rẹ̀ àìlọ́kírun lásìkò tó jẹ́ pé wo bọ́ọ̀lù gan ó ti tó pé problem self evaluation rẹ self examination rẹ ó ní problem torí bọ́ọ̀lù ló pé o ọ̀dà ìwé òtẹ́ lọ kírun náà kó ní pé ní ní pé mi lọ download ẹ̀ ní YouTube kó ní àwọn òkùnkùn YouTube màá lọ download ẹ̀ ní pé o ṣe jẹ́ pé kó ọfẹ́ ka fúránì tó ti o fẹ́ lọ si nǹkan míì sí ọ̀la ṣùṣì wàá gbọ́lá mú kàn ka fúránì àfọwọ́ ibn hajj àwọn náà fún wa nítumọ̀ yẹn nínú tíra àwọn al-madkhal àfọ alẹ́ rí wá pọ̀ nínú quran ká quran chapter fifty nine yẹn verse eighteen yà á yọ alẹ́ bí á nínú ìtẹ́kùlá ẹ̀bẹ̀rù ọlọ wálé tó ń ború náà sùn máa kọjá mẹ́sìlẹ̀ wọlé kẹ́mi kọ́ ọ̀kan owó tó ti síwájú bọ́ọ̀lá àjọ ògbéjà kìyàmà wọn á sábà nìyẹn kí lẹ ti síwájú bọ́ọ̀lá iṣẹ́ ẹ̀rẹ̀ wo lẹ ṣe aburú wo lẹ ṣe ṣe é túbá lórí ẹ̀ wà tẹ́kùlá ọlọ́run tó fowí lẹ̀ kan sí ẹ̀bẹ̀rù èmi ọlọ ọlọ́run gbogbo ń tẹ̀ ṣe láyé á fún yín òru gbogbo ń tẹ́ ṣe gbogbo ẹ̀ ní fídíò rẹ̀ wà lọ́dọ̀ àwọn ọlọ́ fídíò eléyìí fáírọ́ọ̀sì ò lè jẹ́ kò lè crash kò lè crash nǹkan kan ò lè ṣe ẹ Muhammad sallallahu alaihi wasallam wọn lánàbì náà ń sọ̀rọ̀ fún nínú àdìsí àfa Shaddad house anábì ní máa ń dáná sàwú ẹni tá a lè pè

òun ni fẹ́ kálukú wa ká máa ṣètò rẹ̀ ní wa àfa wa ibùdó ìjáwùsí rahimahullah ọ̀kan nínú àwọn àfa ńlá fẹ́sẹ̀ lọ ni ó ní wàkọ́dídálà aláwùjú bí muhasabati náà qawluhu ta'ala ya ayu alladhina amanu ittaqullaha wa litanzur nafsun nígbà tá àfa wa ń sàlẹ̀ tẹ̀ka àfa wa ibùdó ìjáwùsí wọn ní tafsir tafsir wọn bẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kódà mo máa ń lò láwọn àsìkò kan gbà tó wà ní ẹsẹ̀ ọ̀bì lọ́rin torí la bẹ láì bí ìlọrin gbà yẹn tẹ̀síìrì yẹn dáa tá a máa kà á nínú ìdáwọ́sí. àfọ́ àní pé ẹ̀rí ni a yẹn Quran chapter fifty nine verse eighteen wọ́n lọ ń tọ́ka á sí pé wa kìí ṣe kódà kìí ṣe mo bá mo bá fẹ́ ọ̀ràn wa torí bọ́lọ́ mo bá ní pé kẹ́mi amúrú ìgá ìlú nìyẹn ọlọ́wọ́ bá ń pa wá láṣẹ ni pé ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ àfẹ́mi tá à ń sọ ní èèyàn kọ̀ọ̀kan nìyẹn ọmọ àfẹ́sí rẹ̀ ẹ̀mí rẹ̀ ó sì máa wo kí ló sì síwájú wọ́n lọ́rọ̀ yẹn ká máa ṣe bẹ́ẹ̀. jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ wá jẹ́ muhasabatu náà àwọn àfọ àwa tí wọ́n ti lọ nínú àwọn ẹni ọ̀rọ̀ pọ̀ táwọn náà ti sọ lórí pé a gbọ́dọ̀ máa ṣe ìṣirò wa nínú ọ̀rọ̀ ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ àáfàá wa Ahmed ọmọ Abdulrahman àáfàá wa Ahmad bọ́nà ó ní absolute tẹ́kùwà tẹ́ ẹ bá ń sọ pé nìkan bẹ̀rù ọlọ́run pé eléyìí olùbẹ̀rù ọlọ́run ni àáfàá nípìnlẹ̀ rẹ̀ náà ni òun ni ara rẹ̀ ẹgbọ́n sọ yìí sẹ́wọ̀n eh, nǹkan méjì lè jẹ́ bẹ̀rù ọlọ́run bí mọ́mù náà wà wípé sọ ìtọ́lọ́run bá ní a ṣe do's and don'ts commandments and prohibitions ìtí jẹ́ bẹ̀rù ọlọ́run ẹ̀ bá ń lọ sábàlẹ̀ èèyàn bẹ̀rù ọlọ́run ó ń kírun ó ń gbàwẹ̀ ó tún ṣe sínú ó ń kírun ó ń gbàwẹ̀ ó ń lọ ájì ó ń fẹbọ ó ń pààyàn ìbẹ̀rù ọlọ́run rẹ ní problem ọmọ àtẹ̀ntọ́lọ́run ni ò ṣe wà á dẹ́gbìnà sí kéde o ẹsẹ̀ àáfàá wá ní pé ìpìlẹ̀ ìbẹ̀rù ọlọ́run ni mọ̀hásábà tún náà kéèyàn ọmọ tẹ̀sùn yẹn àti ẹni bá ń rẹ̀ ní ẹ̀ òun náà mọ̀ pé lánàá mo kírun asiri mabili ìṣá ìmọ̀ ìbá ń jàmá mo kẹ̀ bàtà rà áwì mo fẹ́ ní mo gbàgbọ́ sí ìṣá ìtàn. á níjẹta mo kí ń jàmá lánàá mo tìlàwà kùrà ní èṣù mẹ́wàá níjẹta kan mo lè ibi tó ọba sí ibi tó orí tí ọ̀dà wà sọ̀rọ̀ ifig bar ó lè sọ̀rọ̀ fún níjọ yẹn wà lẹ́ẹ̀ ọbẹ̀ wọ̀ lọ. àfa àwa ahmadu bonu hadrawayi ó ní ìpìlẹ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run òun ni muhasabatu náà kéèyàn máa ṣètò ẹ̀mí rẹ̀ ó ní wà áṣùlù muhasabati nafsi alakawfu wà rọjà alakawfu wà rọjà ó ní fẹ́ wá rí ìpìlẹ̀ mímọ̀ ṣètò ẹ̀mí ẹni òun náà ni alakawfu wà rọjà sẹ́ẹ̀rí alikawufu àrọ̀jà àkọ́kíìsì kan lọ́tọ̀ nínú ìyàlùsọ̀ lè èsì ń jẹ́bẹ̀ ni pé kéèyàn máa páyà lọ́sọ́dọ̀ ọlọ́run kéèyàn ó sì máa ràn kà èèyàn máa páyà lórí pé pé mo rí iṣẹ́ rẹ ṣe èèyàn máa páyà iṣẹ́ rẹ tí mo ṣe sọ́lọ́ ti gbà bọ́ wá sí ìtìká sọ́lọ́ ti gbà lọ́wọ́ mi mo parí kùránì mẹ́wàá nú àwẹ̀ sọ́lọ́ ti gbà lọ́wọ́ mi wà rọ̀jà èèyàn ó sì máa ràn kà pé ah mo ta kùránì náà mo ti náà dúró ọlọ́run ọgbà èèyàn máa ràn kà ẹ̀sán ṣùgbọ́n àwọn àfáà ní tí kú bá ti wá dé àrọ̀jáwù òun ni kọ́kọ̀ ju káwọ́fù lọ èyí ọmọ wa pẹ̀lú àṣọ ọlọ́yin wà lùdà pẹ̀lú àṣọ ọlọ́wọ́ kò rí jẹ́mi èyí ò ní jẹ́ kí ayọ̀ máa jáwọ́ pé a ah, òun ò ní wọ náà ara káwọ́fù nìyẹn ìpìlẹ̀ ìbẹ̀rù ọlọ́run ni mọ̀hásábàtù náà kákètù rẹ̀ ní ara wa ìpìlẹ̀ mọ̀hásábà ni pé ká máa páyà àti ká máa ṣe kí ni ká máa ran ẹ̀sán ọ̀kan nínú àwọn aṣíwájú eré fún wa náà àáfàá wa àlíjù bónú Abdulhamid àáfàá lòun gbọ́ tí ẹnìkan ó ní sẹ̀mí ìtù sórí àsákọ́tì òun gbọ́ tá àáfàá yẹn ti ń jẹ́ sórí ìran sákọ́tì yẹn tó ń sọ wípé mani ha sábà náà sáwú ìsáháyà lọ ní ní ìsáàbì yìí ẹni tó bá ń ṣèṣù rẹ̀ ara rẹ̀ from time to time yóò mọ̀ rò pé kí n mo ṣe lónìí kí n mo ṣe lánàá ìwo lọ́dá òun ni ọ̀dá ó lọ́lọ́ ó sì máa ti ju ìṣirò orí ẹni yẹn jẹ́mọ̀ sẹ́kọ̀ọ́ tá àfàǹsọ yé torí pé wọn náà ti dú ọlọ́run jọjúmọ́ ni wọn náà ń sèṣù rẹ̀ ní ara rẹ̀ ọlọ́run bọ́ ọmọ àti wípé yẹ ká lé torí pé ní ìgbẹ́bẹ̀ ẹ̀ ti máa kéde oṣù mọ́ tó gbà ẹ máa jẹ́ títà àwọn students kan bẹ yóò ní ìyẹn láàkán pé wàláì tí wọn fẹ́ bá jẹ́ títà tí wọn sọ yìí pé àwọn ọmọ ilé ìfẹ́ ẹfun látàmí ó ti ṣe

ìtawájà máa ka gbogbo èyí tọ́jú ọ̀lọ́ ẹ̀jẹ̀ àfihàn lẹ̀. àmàmídíàtù mọ̀hásábàtì náà kí ni pàtàkì kámẹ́rà pèsè rẹ̀ ní ara wa yìí gangan self evaluation pàtàkì rẹ̀ àǹfààní ní ká tó sọ pàtàkì ẹ̀ gan ọ̀nà wo láàmú ẹgbàtọ̀ bákọ̀ rẹ̀ bò láti fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ a ṣe mọ̀hásábà mọ̀hásábà kan sí kúlì yàwó nídòjúmọ́ kálukú wa á wà ní bí ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ó ti bẹ́ẹ̀ lọ́ba ti gbà wá fún wa ká tó sùn lálẹ́ á sí lónìí òní ni mọ́ndé mọ́kásùn bá ní jama ní mọ́sálásí àdúgbò wa zuri òkì ní jama ní mọ́sálásí iṣẹ́ wa áfírí òkì ní jama ní mọ́sálásí iṣẹ́ wa mọ́bírì òkì ní jama lójú ọ̀nà nígbà tí mo bọ̀ wálé ìṣá ìmọ̀kì ní jama ní mọ́sálásí àdúgbò ọba òní monday á mo gbà alhamdulillah orí yẹn ṣe tìláwà kùránì mọ́ka yéṣù mẹ́rin márùn lónìí alhamdulillah mo rẹ́ni ẹ̀ka tó ní pọ́blẹ́mù mo lọ́wọ́ twenty naira péré mo fún oṣù sọ́dá kọ̀ alhamdulillah arọ ọmọ ẹ̀yà mi kan ọ̀yà mo lọ ọbẹ̀ wò iṣẹ́ olóore ni alhamdulillah ọkọ àtìyàwó kan jà ládùúgbò wa mo wà náà tó bá parí ẹ̀ alhamdulillah jẹ́mọ̀ sẹ́rí abẹ́ẹ̀ ni ó tún wá rò wípé ah, la ilaha illallah nígbà tí mo gun ọ̀kadà láàárọ̀ <laughs> obìnrin lọ́wọ́ láàrin àbí lójókòó lẹ́yìn mi ló fi ìtàwọn yìí mẹ́mi lẹ́yìn ṣe lára mi bá ń bá bàbá kan ọlọ́run orí mo rò lórí ọ̀kadà kò tí yọ ó sọ̀rọ̀ pé mi ò ti ń lọ ọfẹ́ kọjá ń kọ̀rọ̀ kan lóbìnrin kan tí ọ̀lẹ́kọ̀ ka gbogbo aṣọ kan là fẹ́ kọjá báyìí lónìí ìwà àfẹnìkan bí iṣẹ́ ẹjọ́ búra yín wọ́n ti sọ problem gan kí ní bẹ́ẹ̀ náà kàn wà táwọn ti bẹ́ẹ̀ wọ̀ nìkan ní kíní kan àwọn tó bẹ̀rẹ̀ wájú òfin lè báyìí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ fi búra yín bí iṣẹ́ wà ìwọ tó ní sí tí wọ́n ti yàtọ̀ sẹ́ńtẹ́ ẹ̀jọ̀ dáńbí iṣẹ́ nù ìwọ délé lálẹ́ ọ̀bànújẹ́ lórí pé ìwà àtẹ̀yàn ẹ búra yín wà lẹ́ ọlọ́wọ́ ti forí jìn òun délé kò ronú lórí ẹ̀ ìwọ tó ronú sọ́bàtọ̀la nípa ìwọ́n ẹ̀mọ́ ìbínú torí ọlọ́ wàlá ìfẹ́ èsù ìdíbọ̀ ẹ̀ bí yílà náà wọ́n wà mo wí yí bí ẹ̀mọ́ ìbínú torí ọlọ́ ẹ̀mọ́ ìbínú torí ọlọ́ I'm very sorry I'm very sorry. ẹ wàlá ìkúkú mi jù lánàá ní omi ọgbà ọba tó máa bẹ̀ kí lójú olè wà bẹ̀ẹ́jọ́ kejì torí kó omi lánàá. ṣùgbọ́n wo ronú sí òun gbé ìbínú wọ ọ̀dẹ̀jọ́ kejì ọba ìdènú ní kí ni ọ̀dọ̀ ọ̀jẹ̀ ṣùgbọ́n tí wọ́n náà bá jẹ́ aláìsàn

tó ti yé ìwọ ló bóòkì ọkọ rẹ pẹ̀lú kọ́fẹ́yàwó kejì kọ́fẹ́yàwó kẹta lọ́wọ́ afẹ́ jónú lé ńlẹ́ wọ́n wà ní wà bá ń lọ àlẹ́ ìní ìní ọ̀gbá ni tí má ti rí ìyàwó báyìí ìní máa ló máa gbóná ọba ni mo wù kúkú lára bọ́yá àbá òkú ẹlẹ̀ fún àbá lọ́jẹ̀ bí òun wá ń bọ̀ yọ ra àwọn kankan ní ilé ìyàwó ọ̀gbọ̀dọ̀ níbẹ̀ òun nìkan ó lè fi ìdí yóò tún yọ pàdé ọ̀gbìdì rí àbá àwọn bàbá ńlá àwọn àbá àbúrúkú àbá àkọ́ọ̀lù òun nìkan ní ọ̀gbà dá five alive mu òun nìkan ní ọ̀gbà mu ọ̀làndíà yúdọ̀ òun nìkan ní ọ̀gbà mu bọ́ọ̀bì tààtì ní líìgì tíyàwó ẹ̀ bá débẹ̀ ìyàwó ta ee olóṣù kúrẹ́ ni ìwọ́n tó ọlọ́tàrọ̀ èmi tó ti wàhálà lọ tí wọ́n ní ìdìbò ọ̀fìsà ní ókè ìyàwó èrè ìdìbò ọ̀fìsà òun kọ́ ló ti menstruation òun kó lóyún òun kó bímọ òun kó breastfeed ọmọ àáfà àwọn kò lè bóyàwó ẹ̀ ní nǹkan wọ́n ta fọ́ ọ̀dà ṣùgbọ́n tó ti bẹ́ ẹ̀ tó rí ọ̀jẹ̀ bí ẹ̀ tó rí ọ̀jà rẹ̀ ìyẹn kọ́lọ́kà wa mọ̀ á sàbátù nafsi yóò jẹ́ kẹ́ ẹ lè wò pé èmi náà gbà á sán ẹ lè apologize jàmbá sóyè àbí òye mọ̀ á sàbátù nafsi kan á máa ṣe bọ́yẹ̀ ẹ̀ka lọ́fẹ̀ẹ́ a máa evaluate ara wa kí la ṣe bákan náà bóyá oṣù fẹ́ parí bóyá ọdún fẹ́ parí from time to time a sá máa ronú kí la ṣe tó dáa èwo ni ò dáa èyí tá a bá ti rí flashback pé kò dáa ká túbá èyí tó bá dáa ká máa ṣe nso àbá níta àbá tí wá ń lè ṣètò rẹ̀ ní ara wa yìí alákọ̀ọ́kọ́ nínú àǹfààní pàtàkì ẹ̀ ni pé màrífàtù ìlú bìnnà wà ìdìrọ́kù àfáàsì ha àfẹ́tọ́ ọba ti lẹ́sìn mọ̀hásàbá ti ná sí nínú àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ tí wọ́n gan gan sì mọ̀ ní wípé o máa ṣàkíyèsí fúnra rẹ wàá ti lọ rí bọ́n lọ́dọ̀ rẹ wípé àléébù ara tiẹ̀ gangan òun rèé o máa mọ̀ pé these are your errors these are your mistakes wàá mọ àwọn abo ni wọ́n gangan ti ní problem ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí àwọn èèyàn kan tọ́já sí pé kèé fèsì rẹ̀ ní ara rẹ̀ kò ní ràlébù ara rẹ̀ wàá tó wá máa rí ibi tábúrú ẹ̀mí rẹ̀ wà àáfàá nìyẹn nìkan tọ́kọ́ ìyẹn ọmọ wa bí ọ nínú ó máa wá ṣiṣẹ́ lórí kíni ní ìsìláàṣì ha láti tún ṣe jama fẹ́rẹ́ bí wọ́n sọ yìí mo ṣe wá àti fúnra àdá ní ọmọ yàrá fẹ́ fún mi ẹ̀jẹ̀ máa ṣe máa sábà tó náà ìní ọjọ́ kọ̀ọ̀kan wá ó dáa ti lọ à ń rò bá dáa tán torí bá tí wọ́n bá díẹ̀ nínú súnà kí n tá à ṣe nínú lọ́wọ́ one percent one percent yẹn torí pé sọ̀rọ̀ kẹta fọ́jú tọ́ba pọ̀ nílùú kan tá a wá rí olójú kan olójú kan náà ò ni yóò fún ọmọ wálé ayé àbúrè rà gbogbo lọ́ta kódà ó ìwọ tó sọ wèrè rẹ ìwọ tó ṣe kíní kan ìwọ tó ṣe bára yìí wọ́n fẹ́ẹ́ lè kọ̀ndẹ́mù ọ̀pọ̀lọpọ̀ táwọn ló pàṣẹ ṣùgbọ́n torí báwọn aláìmọ̀kálọ́pọ̀ ń lu wa yìí ẹlòmíì ti àjọrẹ ẹ lójú má jọrẹ ẹ lójú jàmá tó wọn bá ti jọrẹ ẹ lójú ẹ̀mí èrè òní ṣe kíni ò ní tá a sí. àfọ àníta bá ti ṣe mọ̀hánsá bá tún náà àmọ́ bí a kù sí àmọ́ àlébù wa á dẹ̀ máa ṣiṣẹ́ lórí àṣẹ kíni o lórí àṣẹ tuntun ṣe. àfọ àwọn ibùdó ìjáwé nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn kan wọ́n ní pé ẹ bá ti kan tó bá ṣe mọ̀ ásábàtì náà àfáwọn ẹgbẹ́ ìjà òbí ní pé wà fí mọ̀ náà ìdásù wọ́n ní ká máa wẹ̀ ní ara wa àìmọye àǹfààní lọ́wọ́ ń bẹ̀ alákọ̀ọ́kọ́ níbẹ̀ ni á lè máa rí àléébù ara wa yẹn bàbá ní pé wà mọ́ lámúyà tọ́lẹ̀ náà sì yí lámúyì ìzà alátùú áwọ ìzà alátàwọ ẹni tó bá já sí wípé kò máa rí àléébù ara rẹ̀ gangan kò ní rọrùn fún kọjá sí pé yóò lè máa yọ àléébù yẹn sẹ́wọ̀n pé pọ́blẹ́mù yẹn mi ìmọ̀ pé fìlà tí mo dé ìlà wáyé tí mo dé ní ìfìjẹ́ màá bẹ́ẹ̀ ní àdúgbò ẹ̀kọ́ mi ìmọ̀ pé ẹrẹ̀ ti ta sí nígbà tí mo kọ́ lù lọ́nà ṣé màá lè sọ̀rọ̀ ṣùgbọ́n mo máa ń jẹ́ wò wọ́n wá òkè á ah, ẹ̀rẹ̀ ta ìlà yẹn mo ti ráàlè ní ìlà ìṣì máa ṣe jẹ̀mọ́ máa fọ̀ mí ṣùgbọ́n tí ìgbà bí ìta sẹ́yìn pẹ̀lú ní ìsìn tí ó gbà rẹ̀ tó pálí wà bẹ́ẹ̀ àbọ̀ ọ̀kà fún ọkẹ̀ jẹun ó ní ah, àpá yẹn máa ń jọ síta ẹ̀ pè sá ni bí bá ti á pè á pè sí àmọ́ ṣe kí ni o yọmọ wá sá kéèké wá fáì ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ọ̀dì kò ní rọgbọ ìzá látàwù láti mú àléébù yẹn lọ. fàyíṣà bọ́lá àlà ẹ̀sì á tọ́ba ti wá lè rí àléébù ẹ̀mí yẹn yẹn màkọ́tà áfíríkà tó la yóò wà bínú látara tọ́lọ́ ti bẹ̀lẹ́ ní ẹ̀mí gbé ọ́ èmi ni mo wá ṣe tí ò dáa báyìí wàhálà ìlú tí mo dánwò yìí ọlọ́run kò rí jẹ̀mí mi ní ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run ṣàánú mi mọ̀jẹ̀ kí sùn ọmọ alágbára lórí èmi náà mo ti ní mi ò ní bínú mọ́ mo tún fi bínú lánàá ṣé mo ti bínú àti mo ti fọ́ búlọ́ọ̀gù mọ́tálásì sẹ́wọ̀n tó bá padà ń ṣe sẹ́wọ̀n dẹ́gbà mí lẹ́yìn bá ń ṣe mùhásábà wà láàyè ó lè fàáké yòó náà sọ̀tún. táwọn ìyá òdòdó kí ló ń kọ́ lẹ́kún ìwọ lọ́mọ tí ń kọ́ lẹ́kún ìwọ lọ́mọ tó ṣẹlẹ̀ sí ọmọ iṣẹ́ pé á ah, níbi iṣẹ́ lónìí wà láyè kábà ìṣẹ̀lẹ̀ sí mi wà á bú ẹkún. jama ẹja máa ṣèṣù rẹ̀ ní ara wa yọ ọjà máa ìbò làkù sí. àbá ilé ẹ̀kọ́ tẹ́lẹ̀ ni ò àáfàá ní láti sẹ́lẹ̀ ní sáàdù náà ló kó òfin kọ́tọ̀ wọ́n ti rọ́ọ̀kù lámà nínú ìmáàfí fábìlì mùhásábà yóò kéfù sáwọ́ tíríkà náà sí àmàlọ́ọ̀tù ìṣó ẹ̀rí ìgbà ẹ̀mí ta àkọlẹ̀ ẹ̀dá nìyẹn òun ni wọ́n jẹ́ kéèkì ó lè dá àbúrú ẹ̀mí tí máa àwọn aláṣẹ ẹ̀mú ẹ̀mí ni wọ́n fẹ́ sọ fún alọ́lá akápòtò ìdí ọ̀dà látàlápá àtìkú rẹ̀ ní ara wa lánàá kódà sẹ́yìn yẹn bá tó ti àṣẹ àbúrú lónìí akótó ìdíwọ̀ rẹ̀ sọ́wọ́ lọ́la òní lè òní ọ̀pọ̀ bàbá wà wá ṣùgbọ́n kò nípa àtìkú fàná abọ́sínú àbúrú lónìí atúbọ́sínú àbúrú lọ́la tó bá dà ní àbúrú ti dára wá ní yóò máa gbé pípọ̀ rẹ̀ lórí facebook wò bá tẹ ẹ bá wá fọ́ṣàn yóò ní kí ló dúdú bẹ̀. tí wọ́n ní gbogbo pípọ̀ rẹ̀ kódà fún ọ̀bá tiẹ̀ lórí fọ́ọ̀mù kan tó wù ní sọ́ni wọ́n gbé sáyé ti gbà yọ̀ ọ̀nà lórí. ǹgbọ̀n bàtà nìkan àwọn ọkùnrin fọ́ọ̀mù ẹ̀ bọ́ bẹ̀ ẹwà nfa a, sí kan nínú àwọn ẹ̀yà wa tọ́jà ń sùn dáadáa ibi oṣù rẹ̀ kọ́ àwọn tí mo yóò máa tó bá ní kọ́ máa fún èmi wálé ìyàwó ẹ̀ ló lè bèrè ìjàmbá ó lè jàmbá níjọba àwọn ọba lóòótọ́ tí mo àbúrò àwọn òṣèlú ẹgbẹ́ ìyàwó ẹ̀ sọ̀rọ̀ náà ó lẹ́rù gbò ó àti ìlànà pàápàá nítorí òun náà lòun ti ní kó òun ní ọ̀tà sọ̀rọ̀ sẹ́ṣuálì ó lè fún abá àbá rẹ kọ́ mọ̀lẹ́ tó ti pa àbá lẹ́sìn àbú ká tó wá bá yàn wá sọ. díẹ̀ díẹ̀ ní yọ̀ọ̀nà ó fún ara rẹ̀ máa aláìsí àbá nítorí eléyìí wa máa pa wá láti yóò dà lọ á sì lè ẹ̀mí wa máa ń kó ìdí àbúrú yẹn ẹlẹ́ẹ̀ta àbá nílẹ̀ rí mọ̀hásábà tù náà ká máa tètè rẹ̀ ní ara wa ara àǹfààní tó wà níbẹ̀ ni pé yẹn ju muslim nínú àbájúlá à ń tọ̀ ní ọtí mọ̀hásábà tù náà mùsùlùmí ò ní bí mùsùlùmí ọ̀la yóò wà yóò wà protected from coming of health kò ní lè jìyà lọ́dọ̀ ọlọ́run kò ní jìyà náà torí pé gbogbo tó lè jí ó jìyà ó ti ń tètè rè ní ara rẹ̀ ó ti ń fi ilẹ̀ ìyẹn nìkan tó kọ́ wà nínú àdá bí nǹkan bí ìyá sàárè kò ní jìyà sàárè gbogbo ẹni tẹ́ ẹ bá ti ti máa ń tètè ní ara rẹ̀ àwọn tó lè jí ó jìyà sàárè yóò mọ̀ sọ́ra wà àdá bẹ̀rẹ̀ àárẹ̀ ọ̀dọ̀ ọ̀hún rẹ̀. ti jẹ́ ìyẹn ló fà á kọjá sí pé a rí nínú àwọn onímọ̀ wọ́n ní nínú tó ya là wá níbi a sàárè àti ajọ́ ọ̀gbẹ́dẹ òun náà ni kẹ́ni mọ̀á bàbá sùn náà ká máa tuntun ara wa lọ́wọ́ sàánú wa. àbá àdúrà rẹ̀ mọ̀á bàbá ma ní báwo náà yọọ yí yọ jẹkẹ wúbẹ fún ihe rẹ ìyẹn nìkan tó wá ha màá ní báwo àkìlá yóò jọ ọmọ ọwọ sẹẹni àwọn àtọwò sábà wọn sọ pé ìlà àwọkà lè fi wọ́n bẹ̀rẹ̀ ìfẹ̀sì ní kó sórí rẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ló ń ta àmọ́ra wa wọ́n bẹ ní pẹ̀lú ní ìlú wa wà láì kò ní kọ́ bẹ́ẹ̀ wò ó. tẹ́ ẹ bá tó kó bẹ́ẹ̀ wà lọ́wọ́ ló kàkà tẹ̀ ní pọ̀ wà láì náírà kò ní sí ilẹ̀ ṣùgbọ́n ẹ má kò bẹ́ẹ̀ ní lọ́dọ̀. àpò òní kọ́ bẹ́ẹ̀ wò ó kọ́ bẹ́ẹ̀ ní lórí obìnrin. tẹ́ ẹ bá ní wọ́n kọ́

sàkáàlì ìrírí sí ìlú ó sì bọ́ bọ́ níjọ́ láwùjọ ta sí àwọn ìlú. ẹ mọ tí wọn sọ yé kẹ ẹ gbogbo ọkọ tó ìgbà lájẹ àti àpapọ̀ àti sọ́kọ̀ ní pé òun náà ló kí ni fún wa. ẹ lọ bá ti gbé jáka fún láàbù kọ́kọ́ lọ gbé jáka fún ó sì wọlé ó sì bọ̀ ọ̀bẹ nítorí olóòtú ọ̀bẹ kàràdúrà ṣe ó sì bọ̀ wọ̀ síláàtì náà fún mi tẹ́lá ọkọ̀ sábà láǹtì màmá ọmọ yẹn fúra pé kẹta ṣẹlẹ̀ bàbá wò ibà àdá òjò wá ju lọ́dà ẹ̀rọ sábà wọ́n jọ ní ìtàn àwọn ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ bí àkọlé láti bẹ̀rẹ̀ wọ́n wá sọ ilé ìyàtọ̀jọ́ níta lọ́wọ́ bá ta sọ. lọ́wọ́ bí jàkà á fún ibi tí ibi jàkà lọ́wọ́ fún àáfà olówó ọmọ látàkì ọ̀tún àwọn. jẹ́pọ̀ sàkóso ọ̀pọ̀ sọ́yẹ́ kẹ́ ẹ máa kó ẹgbẹ́ ẹgbẹ́ tó tó mi lẹ́nu alẹ́ nù ẹ máa wọ obìnrin pírọ́blẹ́mù tiẹ̀ lọ. afẹ́fẹ́ pẹ̀lú mọ̀nà sábà ó ti nara rẹ̀ pé mo ní ìdíje ọ̀rọ̀ máa ẹ lọ ní ìdílé wà láì fẹ́ kó wà bá ẹgbẹ́ kò wúlò àwọn àlejò ìgbà bẹ́ẹ̀ kẹ́ ẹgbẹ́ tó rí tí irú bá ń ṣe mọ̀ á sábà yóò ti pé òun wí kéde o àmàlà tí ẹ lẹ́nu ní àfọwọ́ àkóbi ọ̀lẹ́dùn ọ̀tọ́bẹ̀ ṣùgbọ́n ẹ bá bọ̀ ọ̀rọ̀ àlẹ́ sẹ́wọ́n mi lè lọ òfin ìdílé àwọn ọ̀wá òfin lẹ́ńtì èyí gbogbo ayé ló fi mà àbájá ẹ̀ àti ọ̀nà ẹ̀ ó bàbá lẹ́dá bàbá àtàlẹ̀ tó tọ́lú lórí o pọ́blẹ́mù tiẹ̀ ẹ̀ lè sọ̀rọ̀ sí lọ́wọ́ ọ̀rọ̀ tán sẹ̀fọ́ àpapọ̀ àwọn ọmọdé ti ta sínú ọmọ ìfi àtọ́jú lẹ́sìn tó bá parí ká ìlú ìfìyàwó kẹta ọba lọ bẹ tóbi dọ́dọ̀ àwọn ọmọdé lọ bẹ fún ìyàwó rẹ̀ ṣe ní ìyàwó ìdílé èyí ti wá mú kó ti lọ wá kó ti lọ ra fíìmù kan ọwọ́ lọ rẹ̀ ti ta rẹ̀ tó yé ni wá fi jẹ́ ìjọba ìdíwọ́ lọ bẹ́ fọ́tò ó ó gbogbo parí mẹ́sìn ni ó ó ṣòkò tó ọmọ ẹ̀rẹ́ bá ń òmúrú kiri kankankan ọmọ tí a bá bá yẹ pé wà láì náà nọ́mbà ìlú òun kọ́ yìí ó sì lè mọ́tẹ́ fún òun kọ́tẹ́ máa wọ̀rẹ́ ìpẹ́lẹ̀ tó léṣù tó sì lè bá ṣe léṣù léṣù òun ní wọn ti mú kaba àwọn tìlé àwọn bá fi nọ́mbà àbẹ́rù gbà ọmọ àbá mi ò ṣe mọ́ ẹ̀ lọ́dún lórí ọ̀rọ̀ mi ò ṣe wọ́n lè ní kékeré mo rí kọ́ lu ọmọ mẹ́lẹ̀ nígbà ìwọ́n ti ń pé pé màá kú dànù ni wàá sọ̀kò ni àwọn òbí rẹ̀ ọ̀pọ̀ ọ̀rẹ́ ni ìwọ náà ń tọ́ ọkọ fún mi ọ̀ọ́mọ́ ni ó ti dòrò wá díẹ̀ ìdí ó ní pọ́blẹ́mù nù tó bá ń pè wọ́n á sára yọ ọ̀rọ̀ kó wò ní ìdí kan fi àmọ́ náà ọ̀rọ̀ tó lọ afárá tó fà áfárá mi ṣe kájú ó sì mara rẹ̀ yóò sì mọ ìwọ náà yọ ọ̀rọ̀ àjẹ́ kó lè máa tán àárín ẹ̀ ṣe. àbá lára àǹfààní wọn á sábà òun náà ni wọ́n kọ̀ bá mú lọ́ọ̀rì fi kúlì àwárí yìí ẹni tó bá ń ṣèṣì rẹ̀ ní alẹ́ yóò jù ó lè náà sọ ọmọ fún gbogbo bí ọba wà tó bá wà ní ọ̀tàlá yóò sọ ọmọ tó bá wà níbi iṣẹ́ yóò sọ ọmọ tó bá wà nílé iṣẹ́ yóò sọ ọmọ tó bá wà ní ẹwà yóò sọ ọmọ tó bá lọ ọlẹ yíwò yóò mọ̀ kọ́ lọ́kọ̀ bá lóhun tó bá wà nílé yóò mọ̀ kọ́ lọ́kọ̀ bá lóhun ẹlòmíì ó ní rọmọ ṣòkòtò ẹ̀ fún òkè ó ń lò dáhùn tó bá wà láàrin àwọn ẹni ọlọ́ọ̀kan òun lọ́jọ́ ẹni ọlọ́ọ̀ tó bá dàbí àwọn ilé ṣùgbọ́n tí ìyàwó ṣe máa ń ọ máa bá fi ah, ọba máa sábà ní máa ń jẹ́ sọ ní gbogbo ìgbà wàá tó ọba rí ọwà ọlọ́ọ̀bá rí ọ níbẹ̀. àbáàní ara àǹfààní mọ̀ sábà òun náà ní wípé ó máa ń fa wàzúùbí mọ̀ábàbà máa ń jẹ́ kéèyàn ọjà alábàjẹ́ ọmọ ń jẹ́ kéèyàn ọmọ ajé kékeré ọmọ ń jẹ́ káyé ọjà ìpínlẹ̀ lọ́gbẹ́ ìlú kìí jẹ́ kéèyàn ọmọ ìdàlápọ̀ èèyàn ọjà alábàjẹ́ ìlú ntọ́ba jẹ́ àlàyé owó náà jẹ́ ntọ́ba jẹ́ àlàpọ̀ yóò lè fi ilẹ̀ torí kó fèsì rẹ̀ ní ara rẹ̀ lórí àlàpọ̀ ọ̀gbẹ́ láti ọ̀fà ló jẹ́ òwò kìí jẹ́ náà tọ́ba yóò ní kò kìí jẹ́ ìlànà sọ fún ọ iṣẹ́ tó rí tọ́jẹ́ pé tí àrámù ní kọ́ máa bá tọ́lọ́ lọ́wọ́ rẹ̀ ní ṣe òní wọn àtàbà tó náà. Wọ́n á sábà ní ọ̀sọ̀ fún ọ̀fẹ́ ní ilé iṣẹ́ bí rí. Bí o lè tẹ́kẹ́ sábìlẹ̀ ṣe ìdá, bí o lè bá ṣiṣẹ́ ló fẹ́ ìfẹ́ ti tàbí àtàwọn. Wọ́n á sábà ní ọ̀sọ̀ ọmọ pé kéde ọkọ̀ ọmọ ìdúkọ̀ àrámù lọ torí gbogbo ara tí bá ń ṣàrámù fàná iná ló tọ́ sí wàhálà yẹn wọn á sábà òun ni ọ̀jẹ̀ kí ọ̀gá ọjọ́ mi ni òbí ní jẹ́ kó o torí bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ fún ọ lówó kọ̀ ọ̀rọ̀ máa tẹ ojú ara tẹ́lẹ̀ mọ̀ á sábà ni òní jí òní máa múra mọ̀ á sábà ni òní jí òní kàtẹ́wọ́ yọ ọ̀jẹ̀ ká yóò kéré lẹ́mìí rẹ ẹnìkan ọ̀bá àbúrò gbé láti ìkàkọ́ ṣùgbọ́n kó wọn máa bọ́ ọ̀bẹ torí pé mọ̀ á bábà òun ṣèṣe rẹ̀ ní ara rẹ̀ ìyẹn ti jẹ́ kọ́ ọmọ pé ayé ọ̀já máa ń kankan. ilé ayé ti lè ta àwọn àlọ́ ọ̀rọ̀ ìmọ̀ bọ̀ mọ̀ á bábà ló máa ṣe ìrìnàjò sílẹ̀. gbogbo àwọn tó wọlé ayé láti fọ́pọ̀ àti òkú àwọn àdúgbò kọ́lá àmẹ́ta gbóná wà lónìí àwọn yàrá àgbà òyìnbó nàìjíríà ní yàrá àgbà nígbà tó kú àwọn yàrá àgbà gbóná wà lónìí àwọn bàbá àwọn Dangote tó tẹ́tẹ́ tó ti àwọn aláfẹ́ táwọn Dangote ti dòdò lórí nídò náà wà lórí àwọn fíráwù náà àwọn fíráwù náà olówó òkó àwọn káwù náà olówó òkó àwọn fíráwù náà àfẹ́wà ìbò náà wà lórí tọ́ ọba ti wá rántí èmi ó fi ìmọ̀ náà rẹ̀ ayé yọ ọ̀gá mi kọ̀ọ̀kan lọ́pọ̀ ọ̀rọ̀ ọba tọ́ ọba wa torí ayé ọlọ́jọ́ ẹ̀dẹ́ ayé ọlọ́jọ́ ẹ̀dẹ́ olóògùn ọjọ́ ìwọ́pọ̀ ìtì ìwọ náà lọ bá wọn jẹ ẹgbẹ́ àgbẹ̀ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ olóògùn sọta àwọn tọ́jú ẹrẹ ní òkú ìlà èdè kaná sọ̀rọ̀ fún àjò òde ó tún di oyè àwọn náà tó tún òkú ìlà ọ̀rẹ́ wọn gbowó àwọn ní tí sáyé tẹ̀lé èsì náà àbá sọ̀rọ̀ àwọn wọ́n yẹ ká fàlàyé ẹ̀sìn la wa. Nínú kàtà gbọ́dọ̀ mọ̀ ní pé màá sábà màá lọ láti ní gbọ́dọ̀ tó lọ ṣá wa. Àfáà ní màá sábà kó sí méjì. Náwó kọ́mínà làámọ̀lì wà náwó báńgà làámọ̀lì. Ìṣirò ẹ̀rí kan bẹ fọ́jà ní pé ṣe kankan láyé á ọ̀ ẹ̀bà yóò tẹ̀ wá. Ìkejì lẹ́yìn bàtà bá ṣiṣẹ́ tán òkè mo wá ti wá sí níbí mo á sábà ní wípé tí mo wá nítorí ọmọ ṣé kèrè ti pé torí àǹfààní kan tí mo fẹ́ rí ni mo ṣe wá tọ́ba já pé kèrè torí ọmọ ọ̀gọ́dà ni kí n náà wò wá. lẹ́yìn ìgbà tí bá wá sí wá àti sáyẹn mo tún gbọdọ̀ yẹ ní ìlú òfé lábùkù bí o ṣe wáyé mo ò tiẹ̀ wá lè gbé mọ́tò mi kí n máa gbé lọ lé gbogbo wa ní ìrẹ́sì ìyìn wá lọ́dún tí mo bá pè é. mọ̀ásábà ni ó ti fẹ́ ọ̀fẹ́ kí ló torí ẹ̀ ṣe kó tó wá ní ara rẹ̀ tọ́ bá tó parí Instagram wàá tó ní ara rẹ̀ dáwẹ̀ wàá rẹ̀ ní ara rẹ̀ ọgbà wàá rẹ̀ ní ara rẹ̀ ilé ń sọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ sí

ẹnì kan ti bẹ́ẹ̀ tẹ̀lé káyì ó ti pọ̀ ní ilé ìjọba ìwọ̀wà ọwà tó ti lẹ́yìn rẹ̀ sí àdúgbò nìkan àtúntò wá jáde ti ṣe é ṣe lórí àtúnṣe ah, eré ìṣòro wọn àwọn ìbáyé ilé kan káyì ibi sọ̀rọ̀ àwọn àfáà ni mo sọ fún yíyẹ mi ò sọ̀rọ̀ àmì máa ń tì mí máa ń sọ̀rọ̀ àmì kúrò níbẹ̀ èyí bá kọ́ gbà mọ́ báwọn àfáà wá kọ́ wa nínú èyí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ dé àfi tí bá ṣe ní tè tọ́jà kéde èsì ní kíláàsì ló tí èyí bá ṣe ní tè èyí àti mo rántí pé mo ti gbà wá àti èlé èyí nígbà mí ma tí máa rí kókó àti èyí ní tè ní wàá fi ẹni tí bá ní pé tiẹ̀ bóyá wọ́n pẹ́ jù ẹ̀rí nínú. ṣùgbọ́n wọ́n ti kọ́ ń bẹ nínú àwọn àbá tí wọ́n lò ní pé àdúgbò ní ọ̀sán kọ́ wọ́n àti lè ṣe kí lọ́sọ̀ọ̀tọ̀ wà láì ẹ̀rọ wà sí ìgbìmọ̀ kéèyàn wà mí ẹ̀rọ wà bẹ́ẹ̀. ẹsẹ̀ lọ ní wà síta kéwì wà ọ̀bẹ̀ ní ọwọ́ àbẹ̀ ó lè jẹ́ kéwì wà ọ̀bẹ̀ ní ẹsẹ̀ ní fọ́ọ̀tù tí wọ́n lò lórí ìyẹn wà nílẹ̀ tábí bọ́ọ̀lù ẹ̀ ká kò ní sórí lélẹ̀ á àbá yẹn táwa náà bàjẹ́ bàjẹ́ ẹnu àbá yẹn náà bàjẹ́ bàjẹ́ tí population ẹ wo nínú ọmọbọ́ọ̀ nínú ẹ̀ka ẹ̀yẹ tó ti gbà fúlàmù lọ́wọ́ ẹ̀ ní lọ́wọ́ àmọ́tọ́fẹ́ lórí ìfúlà pẹ̀lú píṣọ̀ wọn. sẹ́kẹ̀ yẹn wá lọ àìmọye wá àti eré yẹn wá mi yọ lẹ́yìn kan kó oṣù oríire wá àti ìṣe olóhùn lásán ohun kọ́lá ní àdékàwé èèyàn ń bọ̀bọ̀ náà ní eré kò sí tó kú ké ìwọ lò ṣùgbọ́n ṣé ìwọ gbẹ́tọ̀ ọjà àfà tó o ṣe aláha sáfà náà sáká kọ́bùlà lè mọ orí bọ̀ wà bá dàá ìwọ́dé bàbá ọ̀fẹ́ náwó lọ́la sọ̀rọ̀ náà lórí ọlọ́ owó náwó wàá sọ̀tẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ara rẹ̀ tọ́ ọba sọ̀rọ̀ náà wàá sọ̀tẹ̀ ní ara rẹ̀. àti from time to time òun láwọn àṣẹṣẹlẹ̀ ní ara wa ìyẹn ni òní jẹ́ kátòkò lọ́dọ̀ ọ̀rọ̀ ìyẹn ni òní jẹ́ kíṣà ìfọ́ nǹkan jẹ wá lérè. jọ́nà ti sá sọ́yà ní òye àbá méjèèjì òun ti sá gbọ́dọ̀ ṣe tó ti dá sílẹ̀ ṣe wá lè tó lè ṣe pẹ̀lẹ́ ní iṣẹ́ àwọn àfáà tó lọ́rọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ jàmọ́ sóyé kí bá ń sọ gbogbo kan lórí ìyẹn lẹ́yìn bàtà bá fi ṣẹ́ tán àwọn àfáà aláwọ̀ á pèsè rẹ̀ ní ara wa iṣẹ́ yẹn ìbò ní jẹ̀kú sí ìbò láti kéwọ́ kú lóòótọ́ la ṣe ní ìka ṣùgbọ́n tí orí ìka fún ẹ̀ wọ́n sáà náà lọ ṣáàtì nítorí wọ́n ṣe ní ìka fún ẹ̀ àwọn àwọn ìpè wà láì mọ̀kàn fóònù lẹ́nà ìlú ọkàn ní ìkó látàrí ayẹyẹ oríire dúkù náà láti lè ṣàṣùgbẹ́ ó ti gbé tẹ̀sí that is your own share coming ó ó sì bá níjẹ́ lórí eléyìí jàmá tó yà á dé òye bákan náà ó sì ṣe ìṣirò ẹ̀mí ara rẹ̀ aláàfúlẹ̀ amalẹ̀ káàkà fẹ́ẹ́ owó káyírá ńlá wú ní fífi yìí ó kò wá rò pé á sì ní sẹ́kọ̀ọ́ tó ṣe náà ó tó fi àwọn àkàkà lẹ̀ bẹ́ẹ̀ tọ́já sí pé kó o ṣe ìpẹ̀lẹ̀ lólórí kó o sí ilẹ̀ lọ wà á fọdà ní lórí ẹ̀ ẹlẹ́kẹta wà á tún pèsè rẹ̀ ní ara rẹ̀ àlá amúlé ní òbá rẹ̀ àwọn ìpàdé ó wà wò fáwọn kàkà tó jẹ́ pé wọ́n fẹ́ kó o ṣe sóti lé nìyẹn àbáwọn kan fẹ́ pé ìrètí bá bá bà ọ̀wọ́ àwọn wípé kí ló dé tọ́já sí wípé kó o ṣe àwọn ìpàdé tó ti tẹ̀sí báwọn ọ̀sẹ̀ ìgbé ìjọba tó ṣe é ṣe é sọ̀rọ̀ òótọ́ ó tó lè fa pé ìwò tó ṣe lọ lọ gbogbo eléyìí àáfà alágbọ́dọ̀ máa ṣe ìṣirò rẹ̀ ní ọwọ́ parí torí tí ó sí àáfà àtẹ́tẹ́ wá sọ jù kẹ́lifà tẹ̀kúnù bàtà náà bó o wá ní mọ̀ á sábà ní bó o ṣe dé ìjọba tó ní pé a ṣàfihàn lórí rẹ̀ dandan. àbá níkàlọ́ ọmọ ìta afẹ́ ti mọ̀ á sábà ṣí òun ní ká gbogbo lágbára ibi tá a dá sí èyí ti ká ìjọba wa lójú ibi tá a dá sí kánípẹ́ lónìí òṣèré náà sílẹ̀ alákà mẹ́rin ní oṣù tí mẹ́fà lọ́la tọ́ba jẹ́ kúlé lónìí kúlúwà aláwọ̀ ní àti náà lòdì kírun bí ó ṣe di láwọn ẹ̀kọ́ nílẹ̀ bí iná káfà ohun tí ó tó bọ̀ sí. Bọ́bá jọ pé pé wọ́n ti ten naira ló ti sàárà bó o ní ó ṣe fi dé naira lọ́la. Àbá àwọn ọmọ wa wò ní mẹ́rin náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dáadáa tó ṣe àní ìgbò ṣe dáadáa rẹ̀ rẹ̀ lọ sókè sí. Bákan náà, wàá wá àwọn àwọn ìrẹsì àwọn ibi tó ṣe sí ọ̀gá àwọn abúlé wo ló ṣe irú àwọn aburú tó ṣe jù kí lọ́pọ̀ aburú yẹn tẹ́ ẹ nígbà tí bẹ́ẹ̀ yẹn bá ń tabu ọwọ́ ló sì máa tabu kó ní wọ́n aburú yẹn sílẹ̀. ìtọ́pọ̀ aburú kẹ́kẹ́ ni wàá kọ́ lọ́ọ́ fún solution sí. orí kó òde náà ṣe kí kó òde náà ṣe ṣùgbọ́n ṣùgbọ́n bí náà bá kọ́ ọ̀rọ̀ òun lóṣù ìnága kọ́ni pọ́blẹ́mì kí ni pọ́blẹ́mì blúfì tó ọba ṣòro tán ara rẹ̀ ó ti mú bùkọ́jà wàá mọ orí ìkéde òun tó ọba òun lù ìmọ̀ òun ní ti náà orúkọ ọmọ ń jalè kí ni bíjọ́ máa ń jalè o ní fẹ́ ìwọ sílé ọmọ ẹ̀ṣẹ̀ oúnjẹ àti ìgbà bíbí òkú ìjọba tó ń ṣe ẹ̀dá tó ń sùn yọ bó ti kọ́ ọmọ tẹ̀lé sí ìyá lọ bó ti kọ́ ọmọ tẹ̀lé bó ti kọ́ ọmọ tẹ̀lé sí má bó ti kọ́ ọmọ tàbí dáka bó ti kọ́ ọmọ tàbí ọlọ́ka wàá sì máa ń jalè torí kọ́ ọmọ ẹ̀ṣẹ̀ oúnjẹ o ò lè má jẹun o ò lè má ra ìjáka o ò sì níṣẹ́ lọ́wọ́ o ò ní sọ́sọ̀ ọ̀hún lọ́wọ́ tọ́ba nílẹ̀ ní ti ń di ọjà lè kan ọ̀hún wọlé fún ọ ṣètò bówó sì máa wọlé fún ọ jàmá orí àti òye àbá ní ẹnìkan tó wá kọ́ ọmọ wa rò láti gbàdégbà ibo lórí wípé òkìdá ibo lórí wípé òkòsí sọ wá níbi tó ọdá sí yẹn ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ibi tó wá mú àtàwọ́bá sùnà só wà wá fún bá lọ sọ́dọ̀ ọ̀rọ̀ ọba àlejò ọ̀la ibi tó wá mú sí yẹn ọ wàá ṣe ìk kíkúrò níbi ẹ̀ṣẹ̀ àlìkíkílà ánìlì máa fi yà tọ́ba jáde pé aburú yẹn ti wọ̀ ọ́ lẹ́rù wà wá tún bá pé òun ní débẹ̀ mọ́ wà nádà wà wá máa sábàámà lórí ètò òṣìṣẹ́ kọjá òun ní màá má sí aburú torí pé nínú àwọn tí ló máa ń fi ọwọ́ òkú òun lẹni tó fi aburú kan ó tó wá fi ń fa òkú ta aláyàwó ah, a láti ọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ̀rọ̀ jáde ó tún fi ń fa òkú.

wàlọ́jà ó máa pé tó aláboyún lọ́lọ́ aláàbọ̀lọ́lọ́ ọlọ́run tá a bá fi ṣe báyìí ẹ̀mí ìwà ó máa ń ta abẹ́lọ́ ọlọ́jẹ́kẹ́ ìwà máa ń ta ìdí òun ní ilé ọlọ́jà náà ní ìṣẹ̀lẹ̀ ní ara wa ṣe ọ̀nà rẹ̀ láyé àtijọ́ أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله